ẹ̀lú ló láró ẹ̀tù ló níbọn ètè ló lómi ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀ Ààrẹ Láàjì Àbáàsì lónìí yẹn káforí jágbó káforí jẹgàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé káforí jágbó káforí jẹgàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. olùkọ́ àgbà ààrẹ òpìtàn. ilẹ̀ ìbàdàn ní tilẹ̀ tó kọ́ òkú iṣẹ́. ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. márùn tí a tún fi fún ẹ. òpìtàn àgbáyé ọlọ́run ló ràn ẹ́ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the twenty-first century the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú America gbogbo yín la kí òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá owó oríire oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ ìtọ́jà fìtànṣó owó oríire gbogbo ayé ló ti gbà pé ìtàn ń wojú rí lọ bàbá ojú tó lé ìtàn dọ̀la ó yá wa tó fi yé wa ìtàn yàtọ̀ sí àlọ́ o òye ìtàn yàtọ̀ sáròsọ òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o ẹ̀pọ̀ ọmọ olóògbé ní kódà ti ẹ̀ka rí ẹni tọ́lọ́run mọ́ ó yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Abbas ààrẹ She is. mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín aré òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. thank you àkọ́kọ́ ò mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dọ́ọ̀run ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore bákan náà mo dúpẹ́ o fún gbogbo èèyàn alátìlẹyìn mi káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹni tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán ẹ̀yin gangan ni àṣà tẹ́ ẹ̀ ní sá ẹ̀yin lẹ́ ń dá aṣọ wa pé bóun ni ìtàn wa àti àṣà wa bóun ni òsì ní parẹ́ mo dúpẹ́ o mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore ṣé ẹ ti gbàgbé pé lánàá mo ṣe ètò tí mo ní oníbodè ilẹ̀ Odùduwà èmi kọ́ ni mo pera mi ní oníbodè ilẹ̀ Odùduwà àwọn tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ́yìn tí wọ́n bá mi sọ̀rọ̀ tán lánàá yìí pé ààrẹ òpìtàn à ń bẹ lẹ́yìn rẹ o torí pé lásìkò yìí oníwọ gangan ni oníbodè ilẹ̀ Odùduwà ìwọ ló ń dáàbò bo ilẹ̀ Yorùbá lásìkò yìí ìwọ lóníbodè ilẹ̀ Yorùbá ìwọ ni òun dáàbò bò pé kí wọ́n má fi ogun jà wá àwọn ọ̀tá mọ̀ yí pé báwọn bá lo ìbọn báwọn lo ọfà àwọn ò lè ṣẹ́gun wa kí ló kù káwọn máa fi ọ̀rọ̀ ẹ̀sìn àbí àlọ́ káwọn máa fi ba ìtàn wa jẹ́ mo dúpẹ́ o mo dúpẹ́ o mo sì dúpẹ́ bí mo ṣe sọ náà mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ń pè mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó pè mí tọ́pọ̀lọpọ̀ bá pè mí àwọn ẹ̀rọ tèmi ń lò lórí fóònù gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa kò sẹ́ni tó pè mí tí kò ní gbé orúkọ rẹ̀ wá kò sí tí ó pè mí tí ò ní gbé orúkọ rẹ̀ wá torí pé sẹ́tà ń ṣe òun ni ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ nígbà ẹlòmíì bá wá sọ̀rọ̀ tán wọ́n á ẹ̀sẹ̀ dárúkọ wọn so ẹ torí pé níwọ̀n ìgbà tẹni tó pé ò dárúkọ rẹ̀ láti ilẹ̀ àfẹni tí ò bá rẹ́gísítà láìn rẹ̀ nìkan tí òyìn bá dẹ̀ tún rẹ́gísítà rẹ̀ ó tún ní àwọn irinṣẹ́ ń bẹ gidi gan tó gbé tá máa ń lò mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń pè mí ẹ̀yin àáfàá wa nílọrin gbogbo ẹ̀ ẹ mo sì sọ o àwọn ajá tí bá ń gbó ẹ mú wọn so ẹ mú wọn so ẹ rí i pé à ń ṣe ètò bọ̀ tabalẹ́ka dákẹ́ wọ́n ń kó ẹ̀rẹ̀ bá Islam wọ́n dẹ̀ ń kó báwa tá a jẹ́ mùsùlùmí kò sí tírú Jackman bá sọ̀rọ̀ kò lè jọ èmi lójú kò lè jọ èmi lójú tírú Jackman bá sọ̀rọ̀ kò lè jọ mí lójú torí pé ẹni tó ṣe pé tó bá sọ ọ̀rọ̀ kan yóò tó kó jẹ wọn ó pèsè àkíyèsí pé ń tọ́ sọ ewu kò sẹ́rìí fún un irú èmi kọ́ ni ọ̀rọ̀ rẹ̀ ó jọ lójú lánàá náà yìí tẹ́ sọ wípé bóyá nítorí àpọ̀lọpọ̀ àwọn nǹkan ta tó fẹ́ fẹ́ẹ́ rí pa lo wákàtí méjì lánàá kò jẹ́ ká lè mú ẹnu bà ọ̀rọ̀ ti ọ̀rọ̀ tí kábíyèsí Wolúwo sọ á ti yàn á ti yan akànge kéékèèké ni ẹ̀rí pé wá ti di bí ọ̀rọ̀ lọ́lọ́ba dé àìmí fẹ́ pẹ́ lórí ẹ̀ torí pé ẹni ọ̀wọ̀ làwọn ọba wa àmì èèyàn wàá sọ pé kí n nífẹ̀ẹ́ ọba ju ilẹ̀ Yorùbá lọ tí n bá nífẹ̀ẹ́ ọba mò ń nífẹ̀ẹ́ torí pé onífẹ̀ẹ́ ilẹ̀ yorùbá onífẹ̀ẹ́ àṣà ilẹ̀ yorùbá onífẹ̀ẹ́ ìtàn yorùbá ẹni ṣùgbọ́n síbẹ̀ náà ọba tí ọba wa nífẹ̀ẹ́ tí mo nífẹ̀ẹ́ ìyẹn ò sọ pé kí n rí orí adé fín bíbí ire ń bẹ fún mi kò ṣeé fowó rà àwọn tó mọ̀ wá délé wọ́n mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run bíbí ire wọn fi tó àwa kì í ṣe pé wọ́n ẹ̀sẹ̀ mọ́ sọ pé ilé àáfàá tiwọn ilé àáfàá náà nílùú ìbàdàn a mọ àwọn àáfàá tó ṣe pé pìlẹ̀ wọn èsè yorùbá a mọ àwa tá a jẹ́ yorùbá a mọ àwọn àáfàá tí pìlẹ̀ wọn èsè yorùbá ṣùgbọ́n àwọn gan òpèrè wọn ọ̀sọ́ pàwọn èsè yorùbá mọ́ lónìí tó ṣe pé ó kálukú kò wá sí ìran àáfàá kan nìbàdàn tó jẹ́ fúlàní alẹ́ ráwọn bùrọ̀nù alẹ́ ráwọn tó wá láti ilẹ̀ tápà alẹ́ ráwọn tó wá láti sáríà bá a ṣe rí wọn rí wọn rí aráwọn tó jẹ́ haúsá ṣùgbọ́n kò sí fúlàní ń bẹ torí wípé àkọọ́lẹ̀ ń bẹ àwa sì gbọ́n jù yín lọ ṣùgbọ́n ní àárọ̀ yìí mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó fi kíní ìṣọwọ́ sí mi nígbà mo rí fídíò mo rò pé wọ́n ń gé ni ara tí wọ́n ṣe lánàá náà wọ́n gé tí wọ́n rìlíìsì tàpé tí ju wákàtí bíi mẹ́rin lọ tí Jackman ló rìlíìsì ẹ̀ tó rìlíìsì fídíò ọ̀hún ó parọ́ ó bà mí lórúkọ jẹ́ ó parọ́ mọ́ mi ó bú mi ó bà mí lórúkọ jẹ́ ṣùgbọ́n mi ò lọ́lọ́pàá fi mú yẹn orí tèmi pé èèmọ̀ mo fẹ́ fọlọ́pàá mú yẹn lèmi mọ èmi àárẹ̀ òpìtàn ní ìmọ̀ bá kiri ìjọ wọn ti ń bú olúwo olúwo fọlọ́pàá mú yẹn rí ìjọ wọn ti bú ọ̀ní rìsà ọ̀ní fọlọ́pàá mú yẹn rí nígbà wọn ń bá láàfin ẹ lè rẹ́ni tó rí ẹ̀ bá pé kan kó ní pé wọ́n wá bú mi o wọ́n bà mí lórúkọ jẹ́ o ó lè bà yẹn lórúkọ jẹ́ àmọ́ ò lè bà yẹn níwàjẹ́ ẹ ó lè bà mí lórúkọ jẹ́ ṣùgbọ́n ò lè bà wà mí jẹ́ ó tán kìnìún tàn ní mísẹ́ ẹ jáde tẹ bá mà pẹ́ láyà àní ẹja àjọgbà ọ̀ọ̀lù tíra tẹ ní pé ká wá ké fún wa gbogbo ayé ni ó wàá ké àáfà àti yín ó ké àáfà àti wọ́n ó ké á sì jọ tú ibi tí àná làwọn èèyàn pèpè ti kó lẹ̀ àrímọ́ ìtùgbọ́n ń bẹ lọ́wọ́ wa táwọn èèyàn ò tí a ṣe ká dààmú rà mọ́ ìfẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí ẹ ìbanilórúkọ jẹ́ ẹ irọ́ irọ́ àti ìbanilórúkọjẹ́ tí Jackman ṣe fún mi ẹ gbọ́ ṣùgbọ́n àwọn ògo Ìlọrin ẹ wá ń sọ̀rọ̀ ó gbọ́ wá parí ẹ̀ tán bàbá ń Bàrígà mo mo rò pé bàbá àfàmúrítàlá bàbá ń Bàrígà ti pè é èpè rẹ̀ ń pọ̀ jù rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó ń ṣe yìí ń pọ̀ jù ọwọ́ abẹ́ẹ̀ sì fẹ́ mọ̀ mú ẹ̀ wálẹ̀ mú rí bàbá ń Bàrígà ẹgbẹ́ ló fún àwọn ògo Ìlọrin kò délẹ̀ Yorùbá kò dé Bàrígà gan tó wà torí pé Ìlọrin ò sí ní south west north central ní Ìlọrin north central ní Ìlọrin gbogbo nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe tá a bá là fún wọn ní pàmíìtì lórí ẹ̀yìn pẹ́ lọ gba àṣẹ ní north central bá dààmú òfin bẹ nílùú ìtẹ́yìn ò àwọn ọmọ sọ fún yín òfin bẹ adẹ̀dúpẹ́ ní ìsìn bàbá yá ní ìsìn tẹ́ bá dá padà sí regional àbí state by state tó pé ìpínlẹ̀ lè dófin rẹ̀ ṣe ó lè dá ètò ìṣúná rẹ̀ ṣe ibẹ̀ lẹ́ẹ̀ ti rí nǹkan tá à ń sọ àbí tẹ́ bá dá padà sí region region mẹ́fà lákún ní nàìjíríà báyìí tá à ń lò ibẹ̀ lẹ́ẹ̀ ti ríran ríra yín ẹ ẹ jẹ́ eku ẹ ẹ jẹ́ yẹ ìní tẹ́ ń ṣe ẹ ní nọ́ọ̀tì níyìn o ẹ tò ní ẹ tò o ẹ lè ní rárá ẹ Yorùbá ni wá àmọ́ Ìlọrin ni wá gbogbo nǹkan tí ò papọ̀ mọ́ra wọn tẹ̀ ń sọ ẹ já wo fídíò Jackman yìí àkọ́kọ́ ká tó wo fídíò Jackman ẹ já kọ́ wo ti eléyìí náà ẹ já wo tẹ́lẹ̀ náà ẹ gbọ́ wá sí o ẹ gbọ́ o ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ láti o. tí àáfàá wa yìí sọ tó bá jẹ́ adájọ́ ìní pé káfẹjọ́ ṣègbè torí pa jẹ́ mùsùlùmí ọlọ́run pé ànábì dáúdà ìdájọ́ òdodo ni kò dá lórílẹ̀ o wọ́n fi ìdájọ́ sí ègbè alukuran ló clear ànábì muhammad sallam ànábì ò fi ìdájọ́ ṣègbè rí torí pọ́lọ̀ ló ránṣẹ́ àbíkọ́ wá fi fífọ̀ mùsùlùmí ẹ̀ mọ̀ yẹ ṣùgbọ́n àìtẹ́ ń fìdí àwọn bàbá wa àìtẹ́ ń ṣe wáàsí ọ̀pọ̀lọpọ̀ wọn àìtẹ́ ń fìdí wọn ni wọ́n ń rí ìtàn fi sọ fún ẹni pé ogun ẹ̀sìn là ń já o ogun ẹ̀sìn wọ́n ń jà o ìjọ táwọn ń búra wọn àwọn jápá wọn bẹ̀rẹ̀ rẹ̀ èpè burúkú ìwà láyè ní pléèkì nìyẹn gbogbo tó fi bú gbogbo bàbá wa alájà àgbà mufti àkọ́kọ́ nìlọrin gbogbo àléfà wọn gbogbo àwọn ọmọ kí wọn tó ń bú wọn tí sì ń ṣépè ńlá lálálé wọn lórí ṣéṣe gbọ́ àwa la bẹ̀rẹ̀ àwa mùsùlùmí là ń búra wa là ń gbéra wa ṣépè là ń kóra wa wá sórí social media ẹ mọ tá a jọ fojú ara wa ní tó ẹ mọ táwọn ti bàdán wa nígbà àwọn ọmọ ìyá méjì ọmọ ìyá méjì ọmọ bàbá méjì táwọn náà kóra wọn lọ sórí social media nìbàdàn wa ìnáà kọ́ la ti rí ẹ ẹ mọ́kọ́ lọ́wọ́ tó paná rẹ̀ gbogbo eléyìí tá à ń ṣe à ń promote Islam nu àwọn àfáà kan pè mí lábẹ́nu pé à kí n jọ kí n ṣe gbá kan ṣàwó kan kí n ṣe gbá kan wọ́n mọ tí wọ́n rí wọ́n rí mi gẹ́gẹ́ bíi mùsùlùmí wọ́n rí Ìlọrin bíi mẹ́ka ilẹ̀ Yorùbá wọ́n wá ń rí wípé èyí tí mò ń sọ ó ní wéètì ṣùgbọ́n tá a bá dáàbò bo Ìlọrin a ti dáàbò bo ẹ̀sìn irọ́ kò rí báyẹn gbogbo ìlú ló ń ṣẹ̀sìn gbogbo ìlú ló ń ṣẹ̀sìn ẹnìkan ò sọ pé òun fẹ́ gbógun lọ́jà ńlọrin náà ni ìjọ ẹ̀sìn wọn wọ́n jà so mo sì jẹ́ mùsùlùmí ẹlẹ́bọn ní mọ̀ sọ́pọ́ọ̀tì lórí mùsùlùmí lórí ìsìláàmù tèmi ṣùgbọ́n ọ̀rọ̀ ilẹ̀ yorùbá là ń sọ tọ́ka gbogbo wa pọ̀ ọ̀rọ̀ ọjọ́ ọjọ́ mùsùlùmí ọjọ́ kírísítẹ̀nì ọjọ́ kìíní kọ́ ìbẹ́yìn lẹ bẹ̀rẹ̀ tán ẹ̀rí mi di ògùn rí àǹbẹ̀rí mi di ọ̀yàrí ìbẹ́yìn lẹ bẹ̀rẹ̀ tán tẹ̀bẹ̀ sí ní pààlọ́ nígbà téèyàn ò ṣe mọ́ ẹbẹ̀rẹ̀ oríṣiríṣi lọ́jíìkì míì irú ẹ̀ ní tí wọ́n fìdí àwọn bàbá yìí irú ẹ̀ ní tí wọ́n fìdí wọn àsìkò ogun làwà yìí o kí wọ́n múra tẹ́ńbẹ̀sì ní sépè gbogbo ogun wo wọ́n fẹ́ jà ogun wo ni ogun wo ni wọ́n ń jà àsìkò ogun wo nìyí àní àwọn ọmọ wa ni ká kìlọ̀ fún ẹ kìlọ̀ fáwọn ọmọ yín tẹ́ ń ba ìsìláàmù lójú jẹ́ kò rí bá lọ́dọ̀ àwọn bàbá wa tàná iṣẹ́ bàbá yìí ti ṣe ni wọ́n ń bàjẹ́ làwọn ń pariwo nílẹ̀ Yorùbá àlàáfíà ni ó ń kálukú ọmọ ṣẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn làwọn èèyàn fi ń gba Islam ẹ dákun ẹ sọ ẹni tí wọ́n yọdà sí nìbàdàn lábẹ́òkúta nílàró níkìrun lọ́sọ̀gbò ní èkó lọ́tà ẹ dákun gbogbo òlúlẹ̀ yorùbá gbolẹ̀ ti gbọ́kọ̀ àwọn àfà ńláńláńláńlá tẹ ìdọ́fà ẹ dákun ẹni tí ń yọ àdá sí tẹ́ ń yọ ìbọn sí tó fi gba ìsìláàmù ìpínlẹ̀ Ondo Àkúrẹ́ àwọn àfáà ńláńlá ńlá bẹ́ẹ̀ ẹ̀dá kan tí wọ́n yọ̀bọ sí fẹ́ẹ́ gbàdá sí fẹ́ẹ́ fi gba ìsìláàmù ń bẹ̀ ogun wo ogun wo là ń jà ogun wo là ń jà ogun wo là ń jà ogun wo là ń jà àwọn àmọ̀ ìlú làwọn máa ṣe ogun ogun ogun wo là ń jà sáwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tá a ti fún wọn pa sí wọn òjò kékeré báyìí lọ́lẹ́ ẹni wọ́n bá wa jà ẹni ogun wọn ń jà ogun wọn ń jà àbí káfífẹ́ sí láàrin ara wa káfífẹ́ sí láàrin ara wa kò sí àáfàá tí mo respect nínú gbogbo àwọn àáfàá oníwàásù tó ti lọ ìkànnì baba Sheikh Adam baba wa lágége àwọn christian ló ń gbọ́ tẹ̀síìrì wọn tí èsì pé tó bá sì dàsìkò tá a kírun wọn ó sì yẹ̀bá wọn lọ ń gbọ́ wọn ó wò gbogbo ayé ló respect wọn torí pé kí ni wọ́n lo ọ̀nà àlàáfíà kódà kíjà ọ fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹ̀wà àtẹ́ntì ìsọmọ ìyá rẹ ọ lo ọ̀nà àlàáfíà ẹ wo wàhálà tó ṣẹlẹ̀ nípa tìyẹ ọlọ́sùn àbẹ̀bí àti àfọ òkúta gidi pọ́ìntì kan tẹ́mi dì mú kìí ṣe pé bẹ́ẹ̀ ni àfọ òkúta gidi ṣe dájú tó ṣùgbọ́n ó ti lọ bíi mẹ́ta ẹ rí i pé lórí èyí náà mi sì dúró lórí ọ̀rọ̀ mi ìyìn sọ pé àfọ òkúta gidi parọ́ ìyìn sọ pé ń sòótọ́ ìyìn ní ìyá ọlọ́sùn parọ́ ìyìn ní sòótọ́ ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá àti ìdájọ́ ilé ẹjọ́ nìkan táwọn ọlọ́pàá bá ṣèwádìí àti tí ilé ẹjọ́ bá gbélẹ̀ ọ̀tán adájọ́ tí ó sì dájọ́ kìí sọlọ́n kìí ṣe màláìkà kìí sàlìjànù ní tá a bá rò lẹ́jọ́ náà ni ládájọ́ ọ̀dà ẹjọ́ lé lórí àtẹ̀lẹ́tẹ́ bá kó síwájú adájọ́ ládájọ́ ọ̀dà ẹjọ́ lé lórí. ṣùgbọ́n nígbà ẹnìkan jáde tó parọ́ mọ́ bàbá wa Sheikh Adam láti Ìsẹ́yìn tí gbogbo àwọn mùsùlùmí àwọn ọmọ kí bàbá wa ti ń bẹ ní Ìsẹ́yìn àti mùsùlùmí tí wọ́n kò tó jáde tó ní à torí ọ̀rọ̀ tí Mudiru Markaz sọ ni pé ṣé Ifá mọ geography ló jẹ́ kó wọ́n sọ bẹ́ẹ̀ kó o tẹ̀ wá gbé lédèédé pé ṣé alukurani náà mọ geography á wà lókè ẹ̀yin onífá ẹgbọ́ ń ìlú alukurani ọ̀yẹ̀ jẹ́ ẹja jọ rí ń dá mọ́ọ̀yàn tó wá tọrọ àforíjì pàápàá lọ sí ọlọ́tọrọ àforíjì akíndélé lọ́wọ́ pé kó bá ń bẹnu jẹ́ yẹn kó tán ẹlòmíì náà tún jáde òun náà tún parọ́ mi ó tún túbá ẹlòmíì náà tún jáde fún malam yusuf ó tún di kínní òun náà tún túbá nígbà tó kúta gidi wá ṣẹlẹ̀ àwọn èèyàn ìtàǹgbà àwọn èèyàn ṣe tí wọ́n lọ táwọn èèyàn ń sọ ni wípé uh, àwọn mùsùlùmí wọ́n lọ tírẹ́tì wọn ni wọ́n fún wọn lówó ni n tó jẹ́ kí àfọ òkúta gidi ó bínú délẹ̀ ni ẹ̀já àfàdé kóòtù kájọ lọ rù lẹ́jọ́ ṣùgbọ́n ibi klọ́ọ̀sì ti ń bẹ́ńbẹ̀ ni wípé ọlọ́pàá ti wá mú wọn ti gbé wọn lọ ilé ẹjọ́ kèé ṣe capital offence ìwà pọ́parọ́ mọ́ èèyàn ọba èèyàn ló kọjá ẹ̀sùn ńlá ni ṣùgbọ́n wọ́n lè ó wà béélébù ẹ jẹ́ kí wọ́n gba béèlì ẹ̀ kó lọ lé kó lọ pìpì ààrẹ pẹ̀lú lọ́ọ̀yà ká lọ pàdé ọ̀tán ọ̀tán ká lọ pìpì ààrẹ lọ́ọ̀yà kí wọ́n jọ pàdé pé kò ní lọ léhun ẹ̀yìn gbà wá ní ìjọba ẹ̀ ni wọ́n wà dá ìjọba ẹ̀ látò ẹgbẹ́ ẹjọ́ kọ́ wá wà ń bẹ́ẹ̀ dìgbà náà òfin orílẹ̀-èdè ọ̀sọ́ kò sófin orílẹ̀-èdè tó sọ pé níbẹ̀ tí wàá mú yọ lọ́sùn o ẹnì kejì ẹ tó ṣe interview fún òun wà lára àwọn tó ṣe undertaking tí commissioner of police pè wọ́n pé kálàáfíà ọba àlewà tí kọmíṣánná pólísì bá ní ìwọ ò ní lọ lé ò ní lọ lé ní oṣù mẹ́fà ó tó bẹ́ẹ̀ ní ọba àṣegun ṣàó tó bá ní ò ní lọ lé lóṣù mẹ́fà ó tó bẹ́ẹ̀ torí pé kí ni wọ́n ṣe undertaking ní kálàáfíà ò lè wà nígbà tí sọ undertaking kí ni tẹ́ tó tó lọ ń gbé kíní sí yẹn lẹ́nu tó tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ìtawà sọnù ẹ̀gbẹ́ méjèèjì làwa ń wò àdólẹ́gbẹ́ kan ṣùgbọ́n òfin àwọ̀ sọ iléeṣẹ́ ọlọ́pàá tọ́lọ́pàá bá dẹ̀ ní ò ní lọlé lórí tó ṣe orúfin tẹ́bá wà lọ ilé ẹjọ́ ilé ẹjọ́ lè ní ọ̀rá ẹgbà béèlì ẹ̀kọ́ máa lọ́kọ́ wá jẹ́jọ́ ọlẹ́jọ́ ọjọ́ ṣùgbọ́n òfin ò tún sọ wípé pẹ̀lú bó ṣe ṣẹ̀hún náà torí pé iléeṣẹ́ ọlọ́pàá lè gbé òfin róni kò lè pàṣẹ òfin ilé ẹjọ́ ló lè pàṣẹ ṣùgbọ́n gbogbo wa tí commissioner of police ṣe ìyá ẹ̀ wùwà ọmọlúàbí ó sì fẹ́ àlàáfíà ẹ̀rì mo sọ gbangba mo ní inshort ló jẹ́ fún àwọn mùsùlùmí ìlọrin wọ́n wá pè wọ́n mọ́ pé àwọn oníṣẹ̀ṣe ọyẹ ẹjọ́ máa ń ṣe peace agreement lórí kí wàhálà ọmọ pọ̀ ní kí wàhálà ọmọ wà ní ìlú tó ṣe pé àwọn wọn pọ̀ jù ìjà sòdodo ọ̀rọ̀ ní ìlú tó ṣe pé àwọn wọn dominate ibẹ̀ tẹ́yà ẹ̀yin sì ń jẹ́ minority lónìí ń bẹ̀ ẹ lè fi jẹ́ majority lánàá ṣùgbọ́n kálá àfẹ́ ọba àlewà torí pé ńgbà tí àfọ òkúta gidi lọ sódò tó ń lérí tó ń lérí tí àwọn oníṣẹ̀ṣe náà lọ sódò tí wọ́n ń lérí tí wọ́n ń lérí gbogbo ayé ló ti wò gbá ah! tí wọ́n bá pàdé iná là gbáwù nígbà wọ́n pàdé ló di pé ó lórí pẹ̀kí là kóra wà o ló di pé wọ́n bá di pé wọ́n ń sọ̀rọ̀ ohun kọ́kọ́ ń lò kí ní bá ń lọ ilẹ̀ wọ́n mọra wọn rí ṣébi tá àti bára wa jà ní. bàbá wa ìtẹ́ ń sọ fún àfáwà tí ń ṣe wá sí làwọn ń gbọ́ ṣùgbọ́n àjókòó ìní mo fi fẹ́ràn bàbá wa Sheikh Adam bàbá ah, ah, ẹ jókòó ẹ wo nǹkan èsì pé kákàsàdédé bá la ṣe ń tàyàn la ṣe ń gbèdájọ́ iye tí ń dun àwa nu àwọn oníṣègùn bẹ́ẹ̀ lọrin àwọn tí sì ń sóòsà ń bẹ ó kálukú lè máa ṣe lábẹ́ ilé rẹ̀ èmi wà ń lọrin tí wọ́n ń pariwo lórí rédíò gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbẹ́bọ káàkiri tẹ̀ ń gbẹ́bọ sálejò làwọn tó ń gbé. ìkànnù ẹ jẹ́ wá lọ síbi tí Jaqmal ibi tí mo ti wá lọ́rọ̀ sọ ni yìí wàá fẹ́ ká tẹ̀lé mi ká wá gbọ́ ọ̀rọ̀ yìí yìí fẹ́ ká tẹ̀lé mi yìí fẹ́ ká tẹ̀lé mi ó ń dà máa fẹ́ ká tẹ̀lé mi ìjà lọ síbẹ̀ òun dà ṣé mo ti gbé ṣé mi ti gbé fídíò yẹn síbí ni jẹ́ ń wo ẹ jẹ́ ń wo rà pé òun lélẹ̀ hmm. yàwó ẹ ń fẹ́ ká farabalẹ̀ gbọ́ o. ó ti yé tọ́pìkì ọ̀yìn tó kọ́ fún mi nù. alákọ̀ọ́kọ́ nù. tọ́ ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì ń ni pé ní social media gẹ́gẹ́ bíi pé atáyé sí ò sí mídíà àwa tá à ń bẹ mídíà ni ìtàbá wa ní mídíà tó kù. irọ́ ló ń jẹ́ pẹ́lẹ́ kankan ò sí ní mídíà irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ àfẹ́ tí ọba lo fóònù ńlá ẹni tí ọba sì sí lórí social media lónìí yálà àáfàá ni o àbí ọba ni o àbí òpìtàn ni o àbí oníṣẹ̀kan ni o kò sí láyé nù torí fóònù kọjá pa fi ń ṣe ètò nìkan àwọn fóònù tẹ́ ń wo system tẹ́ ń lò èèyàn ń kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ẹlòmíín wà nàìjíríà tó ṣe ń kẹ́kọ̀ọ́ lamẹ́ríkà níbi tójú ti làdé tí ó sì máa tẹ̀kì class gbogbo ọ̀pọ̀lọpọ̀ tíra iná ilé láìbírì wà fún alukuran ń bẹ lórí ẹ̀ gbogbo àdìsí gbogbo tíra ọ̀pọ̀lọpọ̀ tíra lẹ́ẹ̀bà ń bẹ tó ṣe pé àwọn sáìtì ẹ̀ ti máa sanwó tẹ́lẹ̀ máa dánlódù pdf ẹ̀ ń bẹ bẹ́ẹ̀ náà làwọn ìwé bẹ́ẹ̀ náà làwọn ìwé ìtàn bẹ́ẹ̀ náà làwọn ìwé lórí iṣẹ́ ọmọbìnrin kan ní India láti bí títí tó fi pé twenty years kò rí íńtánẹ́ẹ̀tì kò browse lórí íńtánẹ́ẹ̀tì rèé òun ló wá ṣe nǹkan kan àrà flying boat ọkọ̀ ojú omi kéékèèké boat tó pé yóò mọ̀ wá yóò gbéra kò ní fara kan omi yóò sì máa lọ òun ló ṣe ọmọ India ni orí fóònù orí íńtánẹ́ẹ̀tì ló ti wádìí ó gbà ó sẹ́ndì mẹ́sẹ̀gì tó lé ní five hundred and forty èèyàn mẹ́rin ló reply inú èèyàn mẹ́rin nìkan ló pè láti ibẹ̀ wọ́n sì reply ẹ̀ lọ ní tí ò ní mọ̀ ń pa rẹ̀ ó sì débẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe ó sì di èèkàn lónìí láyé tó sọ pé owó tó raise tó fi ṣe kíní yẹn ó lé ní thirteen million dollar ẹgbẹ́ thirteen million dollar sí ìṣirò náírà ó lé ní one billion naira Ah, one billion naira kí n mú tiẹ̀ sọ síbi tí kinní ti bàjẹ́ báyìí one bi owó tí ó fẹ́ wọ owó tí sówó ń gò ní tẹ̀ fẹ́ wọ owó tí ò ní lé ten billion naira gan tó fi wá ṣe àwọn tó fi wá ṣe ìgbẹ́lẹ̀ kò sí lórí íńtánẹ́ẹ̀tì àwáwí ni kò sẹ́ni tí ò sí lórí íńtánẹ́ẹ̀tì. jẹ́ tó a fi tó mò lánàá létí ọkùnrin kan ọsọ tàbí òpìtàn ni wọ́n ń kó kọ́ rẹ wọn náà bẹ ní mídíà wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀ táyé ṣe ẹ̀ ó ti gbá ó tàwo ń sọ ẹgbẹ́ atáyé ṣe ti pọ̀ jù irọ́ tó pọ̀ jù máa ń parọ́ tó máa ń tèmi ò mẹ́rin wá ni. ìdáhùn sọ nìyẹn ìtẹ́ ẹ̀dẹ̀ ń sọ gbogbo wàhálà tẹ́ ti dálẹ̀ nígbà ń bára wá jà ẹ kinní kan fẹ́ rí kinní kan rabaraba rẹ̀ náà ní ìtàn ńlẹ̀ yìí gbogbo ìjà tá ń jà rabaraba rẹ̀ ní ìtàn ńlẹ̀ yìí gbogbo èpè tẹ́ ẹ ti sẹ́ tẹ́ ẹ ti kóra yín tàbí ọmọ ọjọ́ kẹjọ ilẹ̀ nìkan kò fi pọn yín lé mọ́ ṣé ń jọun mi ń sọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n máa ń fún àfàdé respect ni. wà láì mú tó fọlọ́ ọba búra mo mọ àwọn tó ṣe gbólóògùn ni wọ́n wọn tí wọ́n bá ní bàbá mi tí ń bọ̀ báyìí wọ́n bọ́ bàtà ilẹ̀ ní ẹsẹ̀ wọn fò wá bàbá tó bí mi lọ́mọ. àwọn tó bá sì dágbàlagbà náà bàbá wa ní òtún kí wọn tí wọn ó kí wọn bàbá kan bẹ àwọn bá débi olúwawo lẹ̀ bàtà kí wọ́n tó kú. èmi tiẹ̀ máa ń rò pé bàbá yìí ju bàbá mi lọ ni. àwa sì máa ń sin olóńgbò nínú ilé sẹ̀mà àwọn àgbàlagbà àwọn àáfà olóńgbò làwọn àáfà fẹ́ràn jù a máa ń sin olóńgbò bàbá wa lọ ra olóńgbò kan torí ńgbà míì àwọn tó máa ń dẹ kínní páńpẹ́ wọn ó gbé olóńgbò àwọn ọdẹ tó máa ti dẹ páńpẹ́ bẹ́ẹ̀ àbáwọn tó máa ń dẹ fòkété tó olóńgbò bá ti kó bẹ́ẹ̀ dípò kí wọ́n fi sílẹ̀ wọ́n lọ jẹ́ eku wa tó ń dà wá láwọn á lọ ra olóńgbò ọmọ tó wá tẹ̀lé bàbá olóńgbò bá jábọ́ lọ́wọ́ rẹ̀ wọn wá rí bàbá ẹ̀ wá ní wọ́n lọ òun bàbá aṣawo gangan ilẹ̀ ìbàdàn ọba dòbíà ń ló gbé olóńgbò wá fún bàbá wa ní ilé nígbà mo wá ní bó ṣe bẹ̀rẹ̀ tó ń bá bàbá wa sọ̀rọ̀ tí bàbá wa wá mo wá wo bí bàbá wa ń bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ nígbà wa lọ tán mo ní bàbá sẹ́ẹ̀dù <laughs> bàbá wa rẹ̀ rí pé ọmọ mi ni wọ́n ń ṣe tẹ bínú kò sọ yí pé kí lọ́kàn pẹ̀lú àáfàá bàbá ìfúnra rẹ̀ ló gbé olóńgbò wá bàbá tí mo dẹ̀ sọ ibi táwọn ṣe oògùn dé òun èèwọ̀ bàtà èló gbé olóńgbò wá fúnlé fún fún bàbá wa táwa ń sọnù respect ń bẹ káfífẹ́ bára wa ṣe ni. àmọ́ ní tí àfi wá jó tó yín létí tẹ́lẹ̀ ni pé bá a bá sọ fún yín bẹ́ẹ̀ bá tún sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá ibi tọ́lọ́hún níta òfin kù dé pẹ̀lú yín lónìí ẹ tún máa promote ẹ̀ tọ́lá yóò fẹ́ gbọ́. mo ti mo ti mo ti rí i. ẹ ti rí i. ọmọ yìí ló gbéra fún mi. ọ̀rọ̀ parí. èmi ni má ti bẹ̀ tẹ́lẹ̀. Jackman ni ó promote mi <laughs> lọ́dún tí mo ti ń bá a bọ̀ Jackman ni ó promote mi fídíò ẹyọ kan tí mo ti ṣe oní three hundred thousand fíò àti wà èyí tó ti lé ní one million fídíò mi life program àbí short video tí mo ti ṣe tó yẹ pé èèyàn one million ti wẹ̀ lọ orí péjì mi ó ń bẹ dáadáa tí èsì mẹ́ta tí èsì mẹ́rin àwọn fídíò gbogbo òtẹ̀ tí mo ti sọ calculation àwọn fíà tí mo ti ní lórí fídíò mi ọlọ́run ọba o ọlọ́run ọba o ìjọwọ́ lè engineer bá mi ṣiṣẹ́ ah ó lóun ọ̀mọ̀ pé àwọn èèyàn wo kí ni mo nígbà tá a wà ní shadow bound nígbà yẹn ni ìwọ Jackman ni ó promote Jackman tí ó promote mi àwọn èèyàn tó ń fọ́lò rẹ̀ wọn èyí tí ìwọ two hundred thousand wọ́n ìwọ two hundred thousand ọdún karùn ní táwọn èèyàn ti ń fọ́lọ̀ mi ti lé ní two lórí péèjì tan Yorùbá ọdún karụ rè tó ti lé ní two ní àti bíi méjì sẹ́yìn nígbọ̀rọ̀ kínní Timothy àwọn èèyàn ò lè mi gbà yẹn gbà yẹn táwọn engineer dìde láti Canada gbà yẹn sí i létà la wá rí i pé tí mò ń lò gangan bẹ̀ ah àṣẹ kan ń bẹ àwọn àjẹ́ ń o àṣẹ fóònù tí mò ń lò tẹ́lẹ̀ gangan ni wọ́n encode kìíní yẹn sí mo dẹ̀ ń lo fóònù yẹn kó tó di pé mo ra fóònù eléyìí iná mo ti ń lò Camon 19 lélẹ̀ ìyẹn Camon kìíní yẹn ná Camon 17 tí n bá ti ra fóònù kan fóònù tí n bá ń lò tẹ́lẹ̀ ni màá máa fi ṣe program so ìgbà mo wá relé yìí ìtí mò ń lò tẹ́lẹ̀ mo fọmọ mi ìtọ́jà kejì mo á fi ṣe program so fóònù mo wá ti lò lé ní ọdún méjì kíní yẹn ti wá ń bẹ lára rẹ̀ tó ṣe pé wọ́n ti àtáàkì fóònù yẹn gangan oúnjẹ ní mo fi ṣe àmù torí pé lẹ́yìn pé kì í fi ṣe program mi ì tún fi ṣe nǹkan mi ó mo fi ṣe àmù gbogbo connection tí mò ń lò fún gbogbo program oníbàṣẹ máa ń ṣe yẹn ṣùgbọ́n gbà tí mo ra fóònù eléyìí tí mò ń lò yìí àtúra eléyìí eléyìí gan mi wàá lò fún program mọ́ ìjọ tí mo kọ́kọ́ fi fóònù sí mo rí pé àwọn èèyàn tó wo program yẹn ó pọ̀ ibẹ̀ lára ti ń fún mi mo wá pè kan lára àwọn engineer bábábábá ó ní fóònù yẹn gangan ni wọ́n àtáàkì wípé kí n fọ́mátì ẹ̀ pé ṣùgbọ́n kí n mọ̀ ló mọ́ fi ṣe program pé mo lè fún yàn pé kí n mọ̀ ló mọ́ ìnìgbà tí gbogbo àwọn kíní program mi fi já wálẹ̀ èmi tí mò ń ṣe live program téèyàn one thousand máa ń wò mí live gbogbo rédíò program tí n bá ti lọ ṣiṣẹ́ ní tí wọ́n fẹ́ fi kéré ń bá wọn ṣiṣẹ́ ni pé wọ́n mọ̀ pé mo ní follower lórí Facebook torí mi ò fi rédíò gángan bẹ̀rẹ̀ online mo ti bẹ̀rẹ̀ ẹ lọ ò gbá mọ lọ gbé kíní igi ńlá nígbà wa change phone tó gbé phone méjèèjì la wá change papọ̀ lẹ́ẹ̀kan náà ìlọ́wọ́ àfà kódà iphone gan tó ń bọ̀ iphone ṣùgbọ́n tó iphone fifteen fẹ́ èmi so Jackman ni ó promo wọ́n mọ̀ ọ́ nílọrin àwọn tó dẹ̀ jẹ́ mùsùlùmí lè mọ̀ ṣùgbọ́n program tèmi ń ṣe mùsùlùmí ó gbọ́ kírísítẹ́nì ó gbọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ó gbọ́ ọba ó gbọ́ ìjòyè ó gbọ́ pòfẹ́sọ̀ ó gbọ́ ẹni tí ó ní tress nínú Islam kò lè gbọ́n tí wọ́n bá ń sọ ṣùgbọ́n tèmi generally everybody ni ó gbọ́ àìmọye àwọn tó bá gbé ta ní jẹ́ Jackman wọn làwọn ò mọ̀ bẹ́ẹ̀ náà ló sì ṣeré ẹni tí ó bá ní tress inú mi lè láwọn ọ̀mẹ̀mí náà ṣùgbọ́n tẹ́ fi mọ̀ wá lágbàáyé ọ̀rọ̀ ń bọ̀. èmi ni má ti bẹ tẹ́lẹ̀. ó gbé wá fún mi lánàá anáwó ń. ẹ̀rọ kùnrin ń. mo rí i. ẹ bá ń kàn mọ́ sí bàbá ẹ̀dá mo fẹ́ kẹ́ ẹ bá ń kàn mọ́ sí. mo rí i. ẹ ti rí i. kẹ́ni kan sọ tán. èkìlì eh, ẹ̀ eh, ń sà kíní kan sọ tán. ọ̀nà wa fún un lóye tán. ẹ eh, ọ̀nà tó wí nù bẹ́ẹ̀ mi ti rí inú o. kọ́ máa ń ti kankan rárá. ọ̀ya òpè ní ayé. sẹ́rí ẹ̀ nígbà wọn sọ ìgbà àwọn nọ́mbà ẹ jẹ́ ń gbé àwọn ọdún ìwà mo fẹ́ fi hàn yín. torí màtí bá sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ó dé bẹ́ẹ̀ mo ti gbé tòsí mo ti gbé tòsí. dáàmà ni kọ́ ìtàn kankan <laughs> kó bá yẹ pé èyí wọn ni wọ́n bá gbé tan ilẹ̀ Yorùbá fún kí wọ́n máa tọ̀ tan ilẹ̀ Yorùbá a jẹ́ pé ó sì tàn gidi mọ́. ẹyẹ yẹn tá wò mí mọ mọtàn bí mọtàn. ọgbọ́n kò sí tàn. dápà ní ìmọ̀tàn ọkọ̀kọ̀ pa àdáparọ́ alákọ̀ọ́kọ́ jápà ní ìmọ̀tàn ẹyẹ yẹn tá wò mí mọ mọ ìtàn bí mọ ìtàn mo fẹ́ ṣe fáàrí mo sì fẹ́ fẹ̀yẹ èèyàn ṣe fáàrí lónìí mo mọ ìtàn àbí ìmọ̀ ìtàn Jaqmal ní ìmọ̀tàn mo wá fẹ́ fẹ̀yẹ èèyàn ṣe fáàrí. ẹsẹ àwọn kan fi fẹ́ kàkà tí ì wò ayé tẹ́ máa ṣe nu ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ wọ́n máa bọ̀ wá wọ́n tún ń kún wa ní iṣẹ́ tó fi ń lọ òkè ni. wọ́n mọ ìtàn wọ́n mọ ìtàn débi pé ìtàn gan mọ̀ mí èmi àti tàwa di nǹkan kan náà the best historian of our time ebi tí mi mọ̀ tán ṣèbára yín ní ẹ wo àwọ́ọ̀dù yìí ẹ wo àwọ́ọ̀dù yìí ẹ wo kọtí ẹ sókè rẹ̀ yìí àfa àtúndé jackman àwa mẹ́rin wọ́n wá fún láwọ́ọ̀dù ní sobi fm àwa tá a mọ̀ tán náà àfa àtúndé jackman lájẹ́ àbáàsì kan wọ́n kọ sí un ìní Ìlọrin mo ti gbà á àwa tá a mọ̀tànú àfa àtúndé Jackman eléyìí kò sẹ́ńtì ọmọ àfẹ́ ẹlẹ́yà ní gbogbo Ìlọrin wọ́n tún gbé àwòrán mi sí gbàgàdà gbàgàdà kò sẹ́ńtì ọmọ àfẹ́ ẹlẹ́yà nílọrin Lájí Abbas ní olùkọ́ àgbà ìgbà náà mi ò tí ì jẹ oyè wọ́n sì ṣàdúrà ńlá fún mi jọ́nà lọ ìráyè lọ aráyàn lọ gbani láti ilé iṣẹ́ Sobi FM láti ráyàn lọ wọ́n sì tún ṣàdúrà fún wa ọ̀pọ̀lọpọ̀ ó dùn àwọn èèyàn pé àmì ah, ìráyè wa a sì ní bùkátà kan ń bùkátà ń bàdàn jọ náà lọ́ọ̀ ni mò ń bọ̀. gidi ilẹ̀ ìyá lòun ka tíra ṣé àdámà ni ṣé àdámà ń bó ló ti ka tíra ṣé àdámà kó mú tíra jáde kọ́ka. a ti ka a ti ka dákúmọ̀ ibi mo tún lò lánàá ṣé ọmọ pa mùdírù ọ̀ jáde kọ́ sọ pé tíra bàbá òun kọ́ bàbá wa sheik adamu sọ pé lánàá àti lónìí àti ti la ilẹ̀ yorùbá lè lọrin sheik adamu kọ ní otí àwọn ṣé ó lò ó ní mọ̀jìyàn ṣebí ètí bàbá wa ti ń bẹ kánò fi máa ṣe kọrẹ́ṣẹ̀ fún ọnu wípé jackman èyí ka tí àpò tó bọ́ ọ̀tà sọ̀rọ̀ ni wàláì nínú àwọn àfáà tí mo fẹ́ràn ní jackman wà sísọ rẹ̀ ọlọ́run rí àníyàn torí pé kí ni ẹni tó bá fi lè kó èèyàn jọ àgbàtàwọn èèyàn ń sọ̀rọ̀ mo sọ báwọn èèyàn ń gbà mo ti lọ wò ó àpapọ̀lọpọ̀ èèwọ̀ ìpìlẹ̀ ẹ̀yin káwọn obìnrin jọ mí ni àwọn obìnrin náà kan máa ń sọ nìyújú ẹni ń kó wọn jọ kí fi dáná spáàtì ilẹ̀ obìnrin kan ní tojú bọlé tí wọn bá sì máa kó kan sọnù jìnnà ẹ lọ wọ ọ̀dà ìyá ọlọ́sùn àbẹ̀bí kìí ṣe mùsùlùmí ni àbáwọn ọmọ rẹ torí kó àwọn ọmọ rẹ sì ń ṣe ìsìláàmù wọn ń ṣe ìsìláàmù wọn dọ̀la ṣùgbọ́n torí pé kí ni obìnrin ọlọ́run ti dá àwọn obìnrin lẹ́dàá kan díẹ̀ nú àwọn obìnrin bẹ́ẹ̀ lára àwọn ìyá wa tó lélẹ̀ torí bá fọ́ wọn lásán wọ́n fẹ́ mọ̀ bí wọn ò bá mú mi wọ́n fẹ́ mọ̀ obìnrin nu ìdẹ̀kùn lọ́lọ́run sì fẹ́ kí wọ́n máa rí iná sì máa wá ká. mo gbọ́ lánàá èmi sọ fáwọn ọmọ pé mo eh? lé léyìí ẹsẹ̀ ní táwọn máa fún lésì. ìgbé ni mọ́tì sọ àrùn tí èso tá a lè máa sọ. Allahu Akbar. ìyá lòun ka tíra ṣe Adama mo gbọ́ báyìí dín pé inú tíra bàbá sí Adamu ní Ìlọrin ilẹ̀ Yorùbá ni ka tíra àwọn jáde ká gbọ́. a ti kà á tó ń a ti kà á àní bàbá wa ṣe ká Adamu ní Ìlọrin ilẹ̀ Yorùbá ni mudiru Markaz ó ń sọ pé èyí tẹ́ ẹ ní ládẹrin pàṣín àlọ́lẹ̀ yìí àlọ́ lẹ́yìn pa ìtàn làwa ń sọ kò sí ti ń jẹ́ ládẹrin kò sí ti ń jẹ́ bàbá rẹ̀ sì sọnù tíra rẹ̀ pé ládẹrin lọ́tẹ̀ lọ́rin ìwé sọmọ ṣèkà Adamu kí n tiẹ̀ ọdíkọ́ ọmọ ṣé nǹkan kan sọ pé bàbá òun ò kọ́ sínú a irú òun lọ pa tíra ń o èèyàn wà ní ìsìn ẹ ti kókó ń ta bẹ́ẹ̀ ṣe ṣẹ́tà ẹ lọ dáná sun gbogbo ká tó lọ gbà wá ní British Library ọ̀nbẹ̀lẹ̀ American Library náà ẹ̀ ń tanra yín. àwọn abẹ́ ìrọ́wọ́ rẹ pé ńgbà ọlọ́run ò sì ní í ṣe wọn náà ló lórí ibú torí mo mọ̀ pé lépè ni ọ́ síwọ́n tó tiẹ̀ ṣépè fún bàbá rẹ tó ń ṣépè fún bàbá rẹ tó ń ṣépè fún ìyá rẹ tó ń ṣépè fún gbogbo àwọn àáfàá ńlọrin ta ló kù tó tún ní fún lépè tí wọ́n bá gbé ní ìsìn apẹ́ ẹ tí ò ní làákàyè bíi tiwọn ni ẹgbọ́n tó sọ orí ibú wo lọ́bọ̀ débi tó ń lọ ń jẹ olóńgbò èmi ọmọ àáfàá bàbá àáfàá mi ò jẹ olóńgbò níjọ mo ti délé ayé tí ì máa já tí ì mẹ́lẹ́dẹ̀ gbogbo tọ́nà bá pè lára àwọn tó súnmọ́ mi ṣùgbọ́n torí pé ẹ mọ̀ pé bóyá òun èso máa fà pìlẹ̀ tí ìbá ti sọ máa fà pìlẹ̀ ó lè mọ̀mọ̀ mùdírù mọ́ríkàsì mọ ilé ibi tèmi ti wá ó lè mọ̀mọ̀ tí ìbá sọ máa fà pìlẹ̀ ẹ sì wá ráwọn àdáparọ́ mi tí wàá láyé náà orí ibùwò ló ń bá débi tó lọ ju olóńgbò so níbo lo ti rí olóńgbò níwájú mi tọ́lọ́pàá bá wá gbé ní ìsìn ṣé kèé ṣe ìbálélókọjẹ́ lélẹ́yìí olóńgbò níwájú èmi Laji abas, mo ṣe ètò nílọrin àwọn tó mọ̀ mí mọ̀ mí wọn ò rí nǹkan àràmù lọ́wọ́ mi rí mo ṣètò nílọrin àwọn tó mọ̀ mí mọ̀ mí wọ́n mọ̀ yí pé ìsìláàmù ti wá ìsìláàmù mi èyí dẹ̀ ṣe ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ àní ẹja ṣe báwọn bàbá wa ṣe ṣe lè ní ṣe sọ kó sì lè rí bó ṣe ń rí àwọn bàbá wa kú lórí ẹ á para wa ni ẹlẹ́bọ̀ wà tá yóò fi parẹ́ kírísítẹ́nì ó wà ìsìláàmù ó wà àwọn buddhism èèyàn sí mélòó lẹ́yìn tí ẹ̀ mọ́ ń bí nàìjíríà tẹ́ fẹ́ kúlẹ̀ onífò ò lè parẹ́ tá yóò fi parẹ́ ìtanra yín ìsìláàmù ò lè parẹ́ kírísítẹ́nìtì ò lè parẹ́ ọlọ́run lọ sọnù àlùkò àgbẹ̀ tó ló bá wù ni mo lè ṣe gbogbo yín lẹ́sìn kan àbí kan ọgbà tó a pọ̀ náà tá a wúlò yìí ìpọ̀ wa náà la pọ̀ pọ̀ kókó tá a ṣàǹfààní kankan àǹfààní wo là ń ṣe bá a ṣe pọ̀ tó nàìjíríà ẹ dákun àǹfààní tá a ṣe bá a ṣe pọ̀ tó dandan náà kọ́ là ń bá kí àwọn wo ní kówó jẹ jù mùsùlùmí àwọn wo sọ̀bẹ̀ jẹ jù mùsùlùmí ẹ lọ sílẹ̀ haúsá ẹ wá ní tọ́ka burú tí wọ́n ń ṣe ń bẹ̀ gbogbo òwà tí ọ̀dà ta ní gbogbo olóró ọkùnrin sọkùnrin èèyàn àti kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ bá gbogbo èèyàn ilẹ̀ yorùbá ilẹ̀ dojúkọ ilẹ̀ yorùbá ilẹ̀ ọgbọ́ gbọ́yé baba níta bínú nígbà ọmọ arúgbó dídí tíra ṣé àdámọ̀ yìí tó sì lè ka eribu olótún àgbà tó tún lè bá wọn jẹ bọ. Jackman níbo ló ti rí mi tí mò ń jẹ bọ níbo ló ti rí mi tí mò ń jẹ bọ níbo ló ti rí mi tí mò ń jẹ bọ ṣùgbọ́n kò jọ mí lójú tí tẹ́mi bá fẹ́ bọ́ ọ fà á wàláì mo fi ọlọ́ọ̀bá tó dá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì búra ń sìn ọdẹ ọgbà ẹ̀wọ̀n báyìí ṣùgbọ́n láyé ẹni ọlọ́run kan kì í ba nǹkan jẹ́ ìǹbá lọ́wọ́ àwọn baba tó bí mi torí publicly ló ti sọ pé mò ń jẹ bọ́ pé mò ń jẹ olóńgbò publicly ṣùgbọ́n Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ti Jaqmal kódà àwọn àfáà ńláńlá nílọrin mọ̀ ọ́ ṣé wọ́n tó ń bú bàbá wa Kamalidin tó ń bú àléfà bàbá wa Kamalidin tó ń sọ pé nìkan ìwọ lọ́mọ ẹni tí ò soríire oríire wo nìwọ náà ti ṣe kí ni wọ́n ń pè lóríire ọ̀rọ̀ yìí pé ká kọ́lé ńlá ká gbajúmọ̀ láyé mélòó mélòó àwọn èèyàn tó gbajúmọ̀ ọ̀ gbajúmọ̀ tó Adolf Hitler kí ló gbẹ̀yìn rẹ̀ ó kúkú láì lórírun láì lórípa láì níbùsùn bí gbajúmọ̀ kọ́ bàbá wa ṣèkà ádámù ní sẹ́ńgbà mo ti wá sọ tí mo ti ń ṣe wá sí tèrò wá pé yìí ṣe ìyẹn wá ní pé tí kú bá fẹ́ dé kọ́mọ̀ mu làbí tí bá fẹ́ ṣàìsàn kọ́mọ̀ sí mi nígbà wà lórí social media ń ṣe ìwáyé ìwàkuwà pọ̀ láìmú tó fọlọ́ ọba búra mi ìwáyé wà àìmọye àwọn èèyàn tí ó pè mí lẹ́jọ́ mẹ́ta àwọn èèyàn bíi mẹ́ta ló dé láti amẹ́ríkà àfojú kan adé fi padà ìkan bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ni àríra adé fi padà tẹ́lómi ìgbọ́ pé èèyàn dé láti ìlú òyìnbó àríra tí wọ́n fi padà torí pé kí ni ìráyé sáńbẹ ọmọ ẹni tí ì bá ṣiṣẹ́ tí mò ń ṣe tó wá di pé mò ń gbé mi jáde mọ́ mo ti ṣe ètò fún odidi ọdún mẹ́fà àkọ́kọ́ lórí Facebook láàrin twenty ten sí twenty sixteen tẹ́nìkan kò rí fọ́tò mi báyìí ìgbọ́ wá di pé mo wọ orí inspiration fm ni mo bẹ̀rẹ̀ sí ní ìlú fọ́tò tó dáwọn ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ live streaming radio station tó kọ́ ní ní nàìjíríà ni màá bẹ̀rẹ̀ sí ní jẹ́ káwọn èèyàn orí ojú mi kì í sí pé à ń wáyé kí n bẹ̀ apáyé ni tá a fi ń pariwo yìí wà láì mọ́ mọ̀ èèyàn débi pé mọ́ mọ̀ ọlọ́run gan mọ̀ mí mọ́ mọ̀ èèyàn tí n bá kò sí gómìnà kan mo mọ ọ̀nà tí mo lè gbé gbà ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ tèmi bọ́lọ́ ń ṣe rán mi ni pé gómìnà kan lẹ yorùbá yìí o àbọ̀bá ń lẹ yorùbá mo mọ ètò tí mo lè gbé kalẹ̀ tí ń sì pe àwọn èèyàn ọ̀yà afẹ́ organize ètò báyìí bá ń pa àwọn ọbẹ̀ bá ń pa àwọn aláṣẹ ìlú tó ṣe pé ń rí two hundred million naira ṣùgbọ́n kí ni sẹ́yìn onífìwà lè jẹ́ náà béèyàn bá sì ti gbé owó sẹ́mi jù ọ̀kan jù àníbo lóòbò lówó rẹ dé yóò bá wọ kòtò la fi dúpẹ́ bó kọ́ wa ò bàjẹ́ àwa nìkan nìkan jáde sórí social media pé ah, alájà bá sì lù mí jìbìtì o àìmọye ìtàn tí ń bẹ lọ́rùn mi lẹ́nu lọ́bẹ̀tà àwọn ẹ̀dán pè mí ẹ̀wù mi ì lè gba iṣẹ́ ìtàn kankan pé mo fẹ́ ṣe ìwádìí kankan ẹ sáà fi mí lára balẹ̀ mọ̀ ń yẹ̀ ẹ́ lẹ̀ ni eléyìí ti ń bẹ ń bẹ nígbà bá parí gbogbo studio àti ibi tá a fẹ́ máa tírénì àwọn ọmọ á láàárẹ̀ ilé bẹ̀rẹ̀ iṣẹ́ ní tààràtààrà. Hmm. ẹ wo irọ́ ẹ wo rántí ọ̀dà irọ́ ní pa omi ọ̀pá náà jákmà ọ̀rẹ́rìn o tí a bàbá wa ṣe ká dààmú ni òrẹ́rìn òórẹ́rìn bàbá wa ṣéèkà ádámù kọ́nu tíra wọn ẹ bá wá nírọ́ ni ẹ jáde àlẹ́ wá kò mí lójú gbogbo ilé òun nídìí ẹ̀já pmà mọ́ ń challenge yín ni pé àní bàbá wa ṣéèkà ádámù kọ́nu tíra wọn wípé ìlọrin ilẹ̀ yorùbá ni tí àtàgbà àfàwà tí wọ́n ké fún wa yìí tó wá fi wálẹ̀ lónìí bàbá parí ètò yìí tó wá bá wa gbé sí ẹ wàá gbọ́ o kẹ ẹ pé jákpà náà kọ́ wá gbọ́ bá ṣe pé ìtúkùtù lẹ tó ń tún wí èmi ọmọ kẹ́wọ́ lèmi jẹ́ àáfà wa jákmà àánà kún mọ̀ láì àáfà náà ló tù ẹ sì gbé tí à ń wá tí jákmà bá fẹ́ ṣe ń tọ́ dáa ni ọ̀rọ̀ yóò fa wàhálà ìtẹ̀yìn sọ lèmi ń dìbò ọ̀gẹ̀ tẹ́yìn bá fọ́ bá fẹ́ ṣe ń tọ́ dáa ọ̀ wá gbé tí à ń wá ọ̀ wá ní kọ́ ọmọ ọmọ kẹ́ ọ̀ wá máa tú gbogbo ayé ọ̀ wá máa gbọ́ the same page tí wọ́n tú tí wọ́n ké fún wa tí wọ́n tú fún wa gbogbo ayé ọ̀ wá máa gbọ́ pé à Lájì Àbáàsì lọ parọ́ o lọ́ọ́ mú tí à ń wá àtù ni nǹkan lọ́rọ̀ yóò lé ọ̀rọ̀ yóò lé táwọn ẹlòmíín bá pè mí tó bá ń bá mi sọ ọ̀rọ̀ nípa ìtàn màá ní kò lè lọ wo bíbá ìlọ́wọ́ bíbá ìlọ́wọ́ bíbá ìlọ́wọ́ bíbá ìlọ́wọ́ tó bá dẹ̀ ti mẹ́rin wá mo sọ ọ̀rọ̀ kẹ́nìkan pè mí sákìyèsí mo bọ́ sórí social media mo wá sọ pé tó à wọ́n ti mú ẹ̀rí wá o lórí oyè àràbà àtolúwàwò ìyàtọ̀ wọn àti bá a ṣe ń jẹ wọn ń bẹ láwọn ibì kan kò sí láwọn ibì kan láwọn bíi ẹ̀rí rè mo wá sọ tèmi nìyẹn ìtìjú ni fún mi kí n sọ yín tí n mọ̀ ìtìjú ni nítorí kí n wá sọ̀rọ̀ tí mi ò mọ̀ kí n sọ̀rọ̀ àrẹ sọ tí máa ń jẹ́ ìtìjú kọ́ ni kí n sọ pé mi ò mọ̀ tẹ́ ẹ bá bí mí ní nǹkan màá ní mi ò mọ̀ kì í ṣe ìtìjú ẹ máa gbọ́ ọjà pàparọ́ parọ́ èmi ń sọ wípé Ìlọrin ẹ e ṣe ilẹ̀ Yorùbá sẹgbọn ilẹ̀ yẹn kì í ṣe bàbá wa ṣe kàdámà ní ilẹ̀ yẹn ilẹ̀ Yorùbá ni bàbá ṣe kàdámà ní ilẹ̀ yẹn ilẹ̀ Yorùbá ni ilẹ̀ yẹn ládẹrin lọ́tẹ̀ mo sì ń bọ̀ mbẹ̀. ẹ á sì ń sọ Yorùbá ẹni tó ń wí wọn máa ẹ mọ bàbá. ẹ mọ gbọ́n programu tẹ. ó ti wá ṣe programu ńlọrin rí àwọn tó máa ń wá tó wà lọrin lọ́sọ̀ọ̀sẹ̀ ọjọ́ kí ni wọ́n á ṣe àlọ́ àlàtí ọjọ́ tv ọjọ́ tv ni wọ́n á ṣe eh. torí rẹ̀ wọ́n etí iléeṣẹ́ rédíò kan. rédíò kan eh, torí tiẹ̀ náà fi tiẹ̀ rédíò kan. Mm-hmm. torí ẹ̀ wọ́n etí nígbà tí ń pa ìtàkìtà. iléeṣẹ́ rédíò wo ni wọ́n ti inú mi dùn àwọn tọ́jọ́ máa lọ ni àwọn tó ń wò wá ń lọ ni èmi nìkan sọ́ọ́ nínú gbogbo àwọn tó ń sọ̀tàn lórí rédíò ní ọ̀gbà ìwé ilé ẹjọ́ rí kí ló fà á ẹ̀rí lèmi máa ń mú wá tí n bá dẹ̀ fẹ́ sọ̀tọ̀ ọ̀tọ̀ tí n bá fẹ́ sọ ìtọ̀ òsì ń gbọ́ ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ lọ́sì níjọ́ mo kọ́kọ́ ṣe ìwádìí nípa ìwé ìtàn Ìlọrin Ìlọrin jọ́ní sofa mo ní èyí tí barista Sáfì Jimba kọ mo ní láwọn méjì tó ṣe pé wọ́n ń bẹ nílọrin tí wọ́n gbajúmọ̀ tí wọ́n kọ Ìlọrin ṣùgbọ́n ìwé Ìlọrin jọ́ní sofa òun tóbi púpọ̀ kò wá sí ìta mọ́ èmi mọ̀ọ́mọ̀ lọ bá bàbá wa lájẹ́ ẹlẹ́kejì mọ̀ ni àwọn náà láwọn ò ní lọ́wọ́ mo sì ṣe gbìyànjú rẹ̀ wọ́n bá wa gẹ́ẹ̀tì ẹ̀ ẹnìkan bá wa gẹ́ẹ̀tì ẹ̀ mo sì ní kọ́pì ẹ̀ lọ́wọ́. now níjọ́ tí bàbá wa lọ deliver pro wọ́n lọ ṣe lecture kan ní Gàmbàrí bàbá wa lájẹ́ ẹlẹ́kejì mọ̀ ìjẹ́ fi bá wọn sọ̀rọ̀ wọ́n pè mí ní kí n wá wọ́n sì fún mi gbọ́rọ̀ táwọn bá àwọn èèyàn wọn sọ ní kí n gbà kí n tún lọ wò ó iléeṣẹ́ rédíò wo wọ́n ti nítorí mi lọrin gbọ́jọ́ mo ti ń sọ ìtàn ìsọ̀tàn tó dà lórí àwọn àǹfìtàn tùlù ṣe ni ẹ wo rọtí Jackman pa kó dákọ iléeṣẹ́ rédíò òun kó wá lọ sí NBC pé torí Laji Abbas làwọn fi ti iléeṣẹ́ rédíò báyìí apẹ̀ntọ́ráyè ni ó ti lu ẹ̀wọ̀n. E ṣùgbọ́n islam tèmi ọ̀pẹ́ mi bá ń ṣe mi mo fẹ́ máa lọ kóòtù gbogbo ti ti ń bẹ lọ́wọ́ mi ṣẹ́ ti ń bẹ lọ́rùn mi ìmọ̀ wá gbé jágbà lọ kóòtù ní ìmọ̀ lọ sí kinní ni gbogbo tí mo sì tẹ́mi náà bá fẹ́ ṣe ní ìsinmi pẹ̀lú ibi tọ́lọ́ ń kẹwàá dé nǹkan competition ni ẹgbọ́n tó sọ o NBC ọ̀pàrọ̀ ọmọ yín o ó lẹ ó lẹ ti iléeṣẹ́ rédíò kan lórúkọ mi irú tí àáfàá Ayọ̀dèjì tí commissioner police ní kí wọ́n wá jáde tọ́pàrọ̀ ọmọ commissioner ṣùgbọ́n jákmọ́ ọ̀sẹ̀sẹ̀ máa parọ́ iléeṣẹ́ rẹ́díò wo wọ́n ti àbí àmì ẹ̀yẹ rèé àáfàá tó dé Jack Miley sẹ́ẹ̀lẹ́ẹ̀mọ́ ẹlẹ́ẹ̀mọ́ àwọ́ọ̀dù ibẹ̀ ni wọ́n wá kó fún wa torí èmi ẹ bá ti fi pa fẹ́ gba àwọ́ọ̀dù ẹ àfọlọ́ èmi èé gbà gbogbo àwọ́ọ̀dù tí màá bá gbà láyé tẹ́ ẹ̀ bá ti lè wá gbé fún mi pé ẹ̀họ́ náà mi ṣùgbọ́n ẹ wá ń ṣe patí kan torí ẹ̀ lẹ́fẹ́ fi wá gbé àwọ́ọ̀dù fún mi mi yìí lọ́gbà ọmọ ètò wá pè a mi ò ní tírẹ̀sì àwọ́ọ̀dù kọ́ lè yùn àmì ẹ̀yẹ kọ́nu àmì ẹ̀yẹ ẹfẹ́ èmi lẹ́fẹ́ dá lọ́lá kì í ṣe tí màá wọn kó wá fún wa ni wọn ò gbowó kankan lọ́wọ́ wa kìíní tiẹ̀ ń mọ́ bí fi kìíní ni ga wọn ò sọ fún mi gan tí wọ́n fọkọ̀ mi sí tí wọ́n fi mú wá pé ah nígbà wọ́n dá Sobi FM nílẹ̀ ọ̀rọ̀ tiwa dẹ̀ ni ó dàbí ajagun ta ni nígbà wọ́n dá Sobi FM nílẹ̀ wọ́n wá sí Ìbàdàn wọ́n wá rùkútù àwọn èèyàn ó àwa tá a sì jọ ṣiṣẹ́ Sobi FM a ti jọ ṣiṣẹ́ ní inspiration fm nítòfà tí mo fi dé lọ nínú ìgbà yẹn mọ̀dẹ̀ ń bẹ nílé power ẹn tó jẹ́ gm ńgbà yẹn ṣẹ́gun adéníjọ ọmọ èkó ni christel òun ṣùgbọ́n gbà mo wà nìbàdàn òun ló kọ́kọ́ produce mi Dr Samuel Gbèsàbí tó wà ní Ayéfẹ́lẹ́ òun gangan ni producer mi àmọ́ ó wà ní leaf pre-produce first program mi ọwọ́ abọ́sọ́wọ́ Mr Ṣẹ́gun Adéníjì torí pé nínú ètò Dr Samuel Gbèsàbí ni wọ́n ti yọ one hour fún mi mo máa bẹ̀rẹ̀ program ní nine to twelve ọwọ́ ni kí n ṣe ní nine to ten mo ti sọ̀rọ̀ yẹn ní táàmù pọ́jọ́ òní ó ti wáyé mo ti sọ̀rọ̀ yẹn ní several times níbo ni pé wọ́n ṣe Ṣẹ́gun Adéníjì lọ láti Èkó ló ti rí option pé wọ́n fẹ́ dá rédíò kan lẹ̀ ní Ìlọrin ipe wọ́n dẹ̀ ń wá àwọn èèyàn torí Ṣẹ́gun Adéníjì ma o family wọn ló kọ gan ní Ìlọrin ẹ̀gbọ́n rẹ̀ àti vice president Ọ̀ṣínbàjò bí wọ́n ṣe rí nì òun ló fà á tí wọ́n fi gbé Yẹmí Ọ̀ṣínbàjò wá sí Sobi FM nípínlẹ̀ Kwara Yẹmí Ọ̀ṣínbàjò wá tó ṣe pé jàbùláàlì lọ ancom program yẹn lọ́jọ́ náà lọ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá mọ nǹkan náà wọ́n dálé iṣẹ́ rédíò lẹ̀ Ṣẹ́gun Adéníjì ń wo àwọn wo ló ń lè lò tí wọ́n bó ń ṣiṣẹ́ tí wọ́n jẹ́ kí sobio rice àwọn èèyàn bẹ́ẹ̀ ńlọrin tọ́jẹ́ tọ́jẹ́ Fẹ́mi ọ̀pá bẹ́ẹ̀ ọ̀pá sóbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà tọ́jẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ìgbà tẹ́mi gẹ́gẹ́ dé lọrin ilé mo tó mọ̀ yí pé àṣà ni yorùbá gan lọ ní jinlẹ̀ ju bá ṣe rò lọ kódà ojú ti ìpínlẹ̀ míì lọ́lẹ̀ yorùbá ní ìlọrin ṣùgbọ́n téèyàn bá jókòó téèyàn bá báyìí ẹlẹ́ẹ̀kejì mo wá rí i pé àlàáfíà ń bẹ nílọrin nínú ìlú tí mo ti gbé rí ìsọlọ àti ìlọrin àlàáfíà àwọn ìmọ̀ tó tó tí wọ́n bá ń fa wàhálà ní Mùṣín tó bá dínkù rẹ̀ ẹ àwọn èèyàn bá ń bẹ́ sọ̀rọ̀ mi ìmọ̀ tẹ́ yóò fò yóò lọ síbòmíì ni èjìgbò lẹ́tọ̀ ti gbọ́ pé wọ́n tún fa wàhálà wọn ò ní fa ní sọlọ mi ìmọ̀ tí ẹ fi pilẹ̀ kínní yẹn àwọn oríṣi làwọn sọlọ. Jabulani èmi àti ẹ̀sìn tíjọ mọ́ra ọ̀rẹ́ ló jẹ́ sí Dr Samuel gbèsàbí tó jẹ́ pòdúsà mi òun wá wá láti Èkó wọ́n fẹ́ ṣe ètò kan lẹ́kọ̀ọ́ Èkó ló ti ń ṣiṣẹ́ ọwọ́ afẹ́ wọ́n fẹ́ yìn fáìtì bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n wá ó sì mọ ọmọ olúbàdàn kan rí torí bàbá olúbàdàn nílé rẹ pẹ̀pẹ́ èkó ni bàbá ti ń ṣiṣẹ́ wọ́n wá fẹ́ kí wọ́n mú un lọ sí ààfin olúbàdàn gbèsè àbíwá ẹni tí ó mú un lọ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà lèmi sì máa ń ṣe program àmọ́ mo máa ń lọ sí eh, inspiration fm dáadáa kó tó di pé mo wá ń ṣe program ọjọ́ sátọ̀dé tá a pè ní òdúrà tá a máa ń gbà wọn bá wá ọba ni à kí n mú un lọ sílé olùbàdàn bàbá wo olùbàdàn tó fún mi lóyè èmi gò sí mọ́lẹ̀ bàbá wo olùbàdàn nígbà náà torí èmi èyí jáde mo bá mo bá béèrè ẹbí àdébàdàn àgùn ní ẹbí bàdàn kú ní bíbo ni mo fẹ́ sọnù bàdàn abájọ la fi wá dọ́dọ̀ bàbá wo olùbàdàn mo rí fọ́tò nǹkan láìpẹ́ fọ́tò tèmi àti jàbùlá níjọ yàtá fọ́jọ yà pẹ̀lú olùbàdàn náà sì lọ èmi wá wọlé láàfin jọ́lẹ̀ àwọn yìí pariwo olùkọ́ àgbà èmi ò mọ̀ pé àwọn ọlọ́pàá ti ń bẹ́ pálásì àwọn ti mọ̀ mí torí kíní tí ó ti ń live stream mi prógámù inspiration fm wọ́n ti rí mi àti kíní àwọn fọ́tò mi tẹ́ máa ń lò olùkọ́ àgbà ọkọ bàbá sí èsì ẹ̀yìn olùkọ́ àgbà mo ní ẹ má bínú ẹ̀ òkè mi ò sí mẹ́pà àwọn kan tó dá mi torí èmi máa ń sá pamọ́ ńgbà náà jàbúlánì àti nígbà Mr Segun wá ń bọ̀ láti Èkó òun mú jàbúlánì lọ́wọ́ àwọn engineer wo la fẹ́ lò àwa ní bàbá kan adékí ah, lorúkọ ẹ̀ ẹnjìnà ọláolú george tẹ́ ẹ bá rí ibo lẹ́ẹ̀pẹ́ ó pupa tán ni ara àwọn ọmọ ẹ̀jẹ̀ sàǹkẹ́sì ni muslim sì ni ẹnjìnà ọláolú george ah, ó kírun jù lọ o ah ẹnjìnà ọláolú george kírun jù lọ tó lè máa ṣe ẹnjìnà ọláolú george bá ni ibo ni mr segun wá ẹnjìnà iléeṣẹ́ rédíò yìí ìwọ mo fẹ́ kó o ṣiṣẹ́ àṣẹ ẹnjìníà ẹnjìníà ọlọ́ọ̀lúwa ní rárá o à bàbá ìṣíàkì ọlápàdé <laughs> àwọn àgbà ẹnjìníà nìyẹn o torí pé gbogbo south west dari communication ray power bàbá àti ṣe alákòóso wọn rí kó tó di pé ó rìtáyà ń bẹ̀ ọmọ ẹdẹ sì ni bàbá ìṣíàkì ọlápàdé àwọn ni wọ́n wá ní jìnnà ọlọ́ọ̀lú jọ̀jí wá pè é pé bàbá àmọ́ wọ́n wá jẹ́ head of engineer ẹni tí òkú parọ́ ní ọ̀sán pẹ́lẹ́dẹ̀ òun bẹ lọ́rùn yáyá àbúrò ìyàwó ọ̀gá tó nílé iṣẹ́ ni òun náà wà ní engineering department àti iṣẹ́ tìjáni Abdullahi tìjáni òun náà wà ń bẹ̀ ọjà àwọn méjì tọ́jú ọmọ Ìlọrin tí wọ́n fi kún wọn ń bẹ̀ ṣùgbọ́n àwọn méjì yẹn gangan ni engineer bàbá Ọlápàdé ni chief engineer tọ́lá ilé ìmọ̀ iṣẹ́ wọ́n wà lẹ́kọ̀ọ́ báyìí kódà wọ́n pè mí gan yín pé nígbà wọ́n dé kò pé kí wọ́n máa ṣe Mr Ṣẹ́gun náà tún pè mí mo ní ìyìn tí àti Èkó àti Ìbàdàn mo tẹ̀ stop gbogbo rédíò program ó ń gba táìmù mi mi èé gbowó èmi mo máa ń náwó wọn ètí ìbẹ̀rẹ̀ sẹ́ni sóbí tí Mr Ṣẹ́ Ẹnjọ́lọ́lá Olújọ́jì lọ́wọ́ á pè mí òun náà ló ti ẹ̀kọ́ gbé mi wọrí rédíò ní Inspiration FM pé kí n wá bá wọn ṣiṣẹ́ àwọn fẹ́ kí n boost Sobi FM mo wá ń wòye pé ìwà lè kọ́ fún toró ti ṣe oore fún mi rí níbi tó yẹ kí n ti máa sanwó airtime eighty thousand lọ́sẹ̀ lémi tí wọn ò mi rí lórí rédíò tó gbórí social media gan ò tí ì ṣe báyìí tí ì máa live program kọ́ wá pè mí ọ̀nà lọ́ní yóò sì dá màá lọ pẹ̀lú ògùn ọlọ́run bá lọ nígbà tí ń débẹ̀ òun àṣẹ ètí ìrí kankan mo bá tó rí bàbá Isiaku Ọlápàdé mo bá tó rí Jàbùlánì Peter tó ń ṣe spọ́ọ̀tì Ìbàdàn wọn ti mú òun náà wá ọ̀gá rẹ̀ ara àwọn àgbà spọ́tà nìbàdàn ni tó ń ṣe ìròyìn ìdára ní Yorùbá òun náà wà ńbẹ̀ tó já wa tá a wá láti bẹ̀ tá a wá láti ìlú Ìlọrin wọ́n sì pè mí kalẹ̀ wọ́n ti Mr Ṣẹ́gun ò lè ẹ̀sẹ̀ máa sọ program tí mò ń ṣe fún gbogbo wọn wọ́n mọ̀ ń lọ jẹ́ pé orísun iná ìlà àkọ́kọ́ pé ètò orísun ìlà àkọ́kọ́ pé wọ́n á design program mi wọ́n gbé mi fẹ́ lò mí mi ò bánújẹ́ lé lórí torí pé ẹyọ kẹ́yìn gan lásán gan odidi iṣẹ́ ni tọ́pẹ̀ka làwa fi bẹ̀rẹ̀ là ń bá a lọ màá wá ètò àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe wọ́n mọ bí ìgboro ṣe rí ń jọ náà Mr. Ṣẹ́gun GM tó fi lè mú GM iléeṣẹ́ tó dráìfù Filias lèmi o mi ṣe staff o Filias pé mo wá ṣe ètò tó fi lè dráìfù mi lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n gba hòtẹ́ẹ̀lì fún mi tí mo sùn. àwa láti ìgbà tí mo ti parí ètò tó fi gbé mi dé hòtẹ́ẹ̀lì àráyè sọ̀rọ̀ kọ́ọ̀ ni bí n bá ṣe ń ju fún eléyìí lẹ́ni kọ́ọ̀ mi wọlé mo ní tèmi fífẹ́ fi fóònù nọ́mbà mi síta ni kódà àwọn iléeṣẹ́ rédíò tí mo ti ṣètò kàn mí ò fi fóònù nàmbà mi ìta mọ́ fáwọn èèyàn tó bá parí ètò báyìí àwọn èèyàn oníjẹ ń gbádùn Mr. Ṣẹ́gun ní bó ṣe rí níjọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ètò lórí rédíò Ìbàdàn ni pé ẹ̀rù tiẹ̀ ń bà wọ́n jọ yẹn pé ẹ tó lóun ò ṣètò lórí rédíò rí táwọn wálé wá sọ̀rọ̀ yìí táwọn náà wá rí débi pé wọ́n fi pẹ́ tó ní iléeṣẹ́ lẹ́kọ̀ọ́ èmi kàn ní pé gbà bó ṣe tán wọ́n ní dírẹ́fà ti dé o nìbàdàn náà kẹ́ ẹ wo nǹkan tí ń bẹ fúnṣẹ́ tí mò ń ṣe dírẹ́fà ti dé o tí ó gbé mi lọ o ẹni tó jẹ́ dírẹ́fà mọ̀lẹ́bí ọ̀gá tó ní iléeṣẹ́ ni nígbà níbàdàn òun lòun fi wá gbé mi lọ àṣẹni tó ń ṣe ètò yẹn tẹ́lẹ̀ kémi ó tó débẹ̀ ó sọ pé kò sẹ́ tó lè ṣerú ètò tí ó dàbí òun nígbà téèyàn sọ lọ́run kéèyàn kí wọ́n sọ pé kò sí irú mi ìwà ni òun náà wá rí pé bó ṣe rí nù bí dírẹ́fà ṣe gbé mi lọ níbàdàn nítorí àmọ́ parí ètò gm gangan ló wá gbé mi lọ mo ń wá tí bá ti dé wọ́n ń gba hòtẹ́ẹ̀ fún mi mo wá sọ fún wọn mo ní à èmi ò láìkí kí n máa sun hòtẹ́ẹ̀ mo lá yàrá kan tó gbé bá sùn lónìí náà ni màá sùn lọ́la màá lọ gbalé mo fi lọ fowó gbalé fún owó gbalé fúnra mi sí oko olówó ní ògidì mọ oko olówó ibẹ̀ yẹn jìnnà gan sí Sobi FM now àwa ń wá lọ́sọ̀ọ̀sẹ̀ màá wá màá wá ṣètò lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ lọ wo gbà dọ́là làwọn èèyàn máa ń pè mí lọ nípa àwọn mísì prógámù yẹn gbogbo àwọn jackman náà wọ́n ń gbọ́ bíkọ́ ìlọrin ìlọrin fẹ́ràn tàn tẹ́ bá sì rí pé mùsùlùmí ní ara wa tó ní wọ́n fẹ́ràn rẹ̀ kì í ṣe pé wọ́n kórìíra christian wà láì kì í ṣe pé ìlọrin kórìíra ẹni gbogbo tẹ́ ń ṣe ló fi ń jọ mí lójú mr ṣẹ́gun adẹ́nìjì kírísítẹ́nì ni kì í ṣe mùsùlùmí jabulani kírísítẹ́nì ni ẹ lọ wo iyì tí ìlọrin tà fún jabulani fẹ́mi ọ̀pá-sóbí kírísítẹ́nì ni wọn èyí sì sọmọ lọrin làwa ń bá a lọ now kí ló wá fà á tí mo fi kú ò ẹ̀ẹ̀mejì ni mo kú ò mo parí ìtàrí ọ̀nà kakanfò mi. inú mi dùn ẹgbẹ́ mi dáadáa ń bẹ nílọrin ọ wà lára àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá àtàtà ibà Bákàrẹ̀ nígbà mò ń parí ìtàn kíní mo gbé wọn wá tàjọ wá ṣe àtúpalẹ̀ rẹ̀ táwọn náà ní pé àwọn tí ń rẹ ti ń ṣọ̀tàn twenty eight episode lónìí mo wá pè fáwọn fáǹsì mi ẹ pin ìgbowó lórí rédíò wà láì mo tún fi àlùkùrán ṣe ẹ̀rí lílọ bíbọ̀ mi wọn ò fún mi ní one naira ní báyìí wípé owó ọkọ̀ rèé àbí compare nínú òfin iṣẹ́ wa bẹ́ẹ̀ bá jẹ́ freelance tó ń ṣe irúṣẹ́ mi wọ́n gbọ́dọ̀ máa fún lówó gbẹ̀mí o kákún mo rí pé mo ní passion fún iṣẹ́ tí mò ń ṣe ni mo máa ń sọ èèyàn lè fún mi ní tọ́lọ́run ò fún mi tọ́lọ́run sì fún mi èèyàn lè gbà tí n bá sì dé náà mo tún mọ iye nǹkan owó tí mò ń ná gbogbo àwọn èèyàn táwọn ẹ̀tọ́ mọ̀ mí torí ọlọ́run foríjì mí bóyá torí pọ́ màáfà tí mo jẹ́ ní bàbá tí a ti máa ń sọ mi ò ní gbàgbọ́ ní pówó kan owó tí n bá kó àpò báyìí ẹ̀ mo wá ń kówó ọmọ pọ̀ kó kówó pamọ́ kọ́ ní òjò pọ̀ àmọ́ kì í ṣe tí bá ń ṣòwò gbẹ́ńbàjẹ́ ni ọlọ́run ìwọ̀nba ni ó bùkátà owó mọ́ ìmọ̀ àti wọn ni màmá chameleon lákàntì kí ayé ṣe mí ìmọ̀ chameleon yìí lọ́mọ mi ṣe lè kà àmọ́ ìlànà mi ọ̀jẹ́ mọ́ bẹ́ẹ̀ ni kí mò ń káyé jọ ni ìlànà mi àmọ́ gbogbo tó máa ń fowó ṣe láyè jọ ọ̀rọ̀ mi lọ́rùn iná ìlú tá a bá dẹ̀ pé àwọn èèyàn ń dìde sí tá a bá ń ṣe. mo wá pè mo wá pè fáwọn èèyàn rẹpẹtẹ home abroad gift gbogbo ẹ ara tẹbárẹ́bò tá a pín jọ yẹn nígbà parí ìtàn yẹn ta ló jẹ̀bi nínú àwọn akọni tọ́rọ̀ kàn a select àwọn èèyàn a fún wọn lẹ́bùn àti mo ti tán róró ń rù ọ̀tẹ̀ bá dé gbogbo fọ́tò gbà yẹn ń bẹ tí mo gbé sórí péjì Facebook tán Yorùbá ọ̀tẹ̀ bá dé lọ́ba di wípé wọ́n gbé ètò mi wọ́n lọ gbé sí aago mọ́kànlá alẹ́ wọ́n tún wá yọ thirty minutes kú ní ìtàn tó gbé wákàtí gan ò tó tí Mr Ṣẹ́gun fẹ́ sọ di wákàtí méjì tí mo ní rárá tó bá jẹ́ ṣókí afẹ́ káwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ ní kọba àléyé wọn kọ́ jẹ́ ṣókí bí ta bá ń lo wákàtí méjì ọ̀pọ̀lọpọ̀ máa gbàgbé láàrin nígbà ọ̀yá wọn tún ní kí n wá ra airtime kí wọ́n sà ló gbogbo ọgbọ́n ṣùgbọ́n pé ẹ ti ẹ̀ change time program mi without my knowledge àìkankan tí mo kórìíra jù láyé inú torí máa ń bẹ nínú òfin bẹ́ẹ̀ bá pààrọ̀ àsìkò ètò ẹ pè mí àjọ jókòó mo ṣe ní mi ò ṣe program eré wọn pè mo ṣe ní mi ò wà mọ́nu mo dé yẹn báyìí mi ò ṣe ètò níjọ́ náà làwọn èèyàn ti ń pè mí pé kí wọ́n máa lọ sí àlùbáríkà níjọ́ náà wọ́n ti ń pè mí pé kí wọ́n máa lọ sí OFM kí n tó lọ wọ́n fún mi ní grace mo ṣe ètò ìjọ́ yẹn kí n ṣe ètò ìjọ́ kejì ẹ̀ làwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ mi ní OFM mo fi Mr. Ṣẹ́gun Adéníjì gbogbo àwọn jàbùlánì bẹ́ńbà náà mo fi lórí òṣùpá mo gbẹ́ tán mo gbẹ́ tán mo mọ̀ tán mo mọ̀ tán kò sírò onílù mi láyé tí mo wá lò tí mo fi kìlọ̀ fún wọn gbé intense yọ lẹ́yìn ọ̀tẹ̀ ń gbé nǹkan débi gidi ẹni tó nílé iṣẹ́ láníyàn rẹ̀ Sobi FM gbogbo lọ nídẹ̀ tẹ́wọ́ gbà ṣùgbọ́n àwọn èèyàn tó àwọn èèyàn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ mo wá ṣe mo wá tún dárò yìí pé àṣewá gbọ́ pé ilé tá a jọ mọ káwá sọ pé àwa láwo bá ní tó dáa ni pé kí n má wulẹ̀ sọ program mọ́ nílọrin mo bá mo bá da mo bá da dúró ẹnìkan kò pè mí nígbà náà kò pẹ́ ọ̀pá sóbí pè mí nígbà náà mo dẹ̀ ṣàlàyé ọmọ kan sì ń bẹ ọláyínká àlàbí iná ìlọmọ tí mo kọ́ńsẹ́ nílọrin òun sẹ́ni kádàrá ń bẹ ọmọ Ìlọrin ni cleaner ni wọ́n gbà fún ó lé lọ́kàn pé tóun bá ti rówó òun ọmọ lọ sí iléèwé ó wá lọ ń bá gbogbo àwọn èèyàn iṣẹ́ yìí wù ń lọ ń bá gbogbo wọn ẹ̀kọ́ wa ẹ̀kọ́ mi ń sẹ̀ ẹ̀kọ́ mi ń sẹ̀ wọn ò dá lóhùn tẹ́mi bá dẹ̀ ti dé mo máa ń ṣe dáadáa sí gbogbo wọn àwọn tí bá bá lẹ́nu ọ̀nà tí bá rí kinní ó já àwọn security ni màá fún wọn lówó bẹ́ẹ̀mi ṣe máa ń ṣe nìyẹn àwọn tó bá súnmọ́ mi ọba ni à ó dẹ̀ wo iṣẹ́ ìwú òun mo ní iṣẹ́ mo ní kò sí tó lé bẹ́ẹ̀ mi sọ mo ní kò sí èmi bá ṣe bá ṣe sọ̀rọ̀ náà lọ́ọ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi sọ mo ní kò sí tó lé ṣèbí èmi wà mo ní sọ ní mo sọ pé iṣẹ́ ìwú ọ̀ lásán o ti ṣètò náà nu abájọ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kìíní ó jókòó tì mí nígbà òde ọ̀sẹ̀ kejì mo ní Ọláyínká àjọ ṣètò lọ́sẹ̀ tí ń bọ̀ ní o báyìí báyìí báyìí ọyá pèsèntì ara rẹ mo ní òtútù ó mọ jìnnìjìnnì ó bọ o mo ní ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ará ilé àwọn tó fẹ́ bẹ̀rù ò rí wọn o àwọn wọn ń gbóhùn rẹ o tọba ṣe gbóhùn rẹ ti ń gbọ́ ohùn rẹ ọba lè dẹ́rù bà wọ́n <laughs> àwọn tí ò rí ní àmọ́ dẹ́rù bọ̀ ṣètò ni mo fi wá fún ní prógámù ọjọ́ ọjà kí n tó kú òní lọrin gbogbo àwọn tó lọ ń bájọ́ náà lọ́ọ̀ wá kọ́ mi ni wọ́n wá ń pe ọmọ débi pé òun náà ti ń ṣètò báyìí nílọrin Lájì Abbas nu làánẹ́tùlá ìlàlí kàṣíbìn now èmi wá lọ alájà mèrò ìyá ló jẹ́ fún chairman iléeṣẹ́ wọ́n máa ń gbé tòmí dáadáa àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn làwọn bá gbọ́ lọ́pọ̀lọpọ̀ bá gbọ́ àti yàyà gbogbo wọn bá gbọ́ wọn bá ń pè mí báyìí báyìí báyìí kí ló dé nǹkan nǹkan kí n padà ọ̀rọ̀ sì ti ṣẹlẹ̀ àwọn ẹnjìníà kó tó di pé mi ò padà àwọn ti ní problem pẹ̀lú iléeṣẹ́ tó pé ejina kínní ló ní problem Ọláolú George ṣùgbọ́n bàbá ni wàá máa bá bẹ̀bẹ̀ Ọláolú George agídí ọlágídí ẹ̀ lè bá ń bẹ àbòsí ṣùgbọ́n èèyàn líle ni bàbá Ọlápàdé ni wàá máa bá bẹ̀bẹ̀ wọ́n wá yọ òróró ti Ọláolú George náà lára bàbá Ọlápàdé tẹ̀fìlẹ́ káwọn méjèèjì ọmọ lọ. Mr Ṣẹ́gun òun náà ọ̀fẹ́ranjánu ọbẹ̀ lórí iṣẹ́ mítọ̀pù iléeṣẹ́ débi pé wọ́n ní kọ́ lọ jó kòsékò kọ́ máa mú ọjà wá iṣẹ́ mákẹ́tà kọ́ papọ̀ mọ́ iṣẹ́ GM division of labour ọbẹ̀ ìjọ tí gbogbo bíi rédíò tí bá ti lọ mọ́ sọ fún wa pé ẹ wá o èmi èsì àwọn pìsẹ́ńtà jẹ́ mọ́ lọ sọ ẹ wá polówó ọjà lọ́dọ̀ mi o èmi ó ṣe ètò mọ̀ ayé ọgbọ́n ó wá kù sọ́wọ́ àwọn mákẹ́tà kí wọ́n gbé polówó wá sórí rẹ̀ division of labour ṣe rí ìtàn ẹ̀fẹ̀ mi lẹ̀ ipe wọn á ṣe ètò ayé ò ní gbọ́ ètò mi o ọlọ́run ti bá ń fa àlùbáríkà sí i wọ́n wá pè mí alájà mi ló wá pè mí nígbà yẹn wọ́n wá tún pẹ́ńtọ́ jẹ́ ẹ̀gbọ́n ajíkè wọ́n tún wá pè wọ́n gbogbo ọ̀rọ̀ yìí gbogbo òdodo ọ̀rọ̀ tẹ́gbọ́n lẹ́nu mi nìyẹn ṣé wọ́n ti sóbírí ńgbà kan ṣé wọ́n ti sóbírí. So wọ́n wá pè wọ́n nígbà wọ́n dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu mi mo dẹ̀ ṣàlàyé bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí rèé wọ́n dẹ̀ bẹ̀ mí pé kí n máa bọ̀ náà fi wá fún mi lọ́jọ́ Monday padà wá ń ṣètò kí ló wá jẹ́ kí n kú ò kí lorúkọ bàbá tó máa ń ṣe lórí àpèrè yìí àmì kọ ẹ̀gbẹ́ mi dáadáa yìí àwọn wọ́n pè mí tẹ́lẹ̀ nìkan ń bẹ nílọrin òun náà máa ń sọ ìtàn wọ́n lọ wá fohùn lẹ̀ pé kí wọ́n kìlọ̀ fún mi tí n bá fẹ́ parẹ́ ó sàn lérí bí ìlérí oògùn mo ni màá sọ fún ọ mo ṣètò mo sọ lórí program jọ́nà pé èmi mo rò pé òun mẹ́tọ̀ ń bá lérí òun bọ́ máa fà mọ́ta là lérí mi ní parẹ́ tó o bá sọ̀tàn míwà àwọn èèyàn máa ń da àlọ́pọ̀ mọ́tà gbogbo òwe gbogbo òtẹ̀ tó ń ti sọ tẹ́lẹ̀ tó ti já búrẹ́dì fáwọn èèyàn bàtẹ́mi dé tí mo dẹ̀ ń mẹ́rin wá because èmi ọ̀ sọ̀rọ̀ yín dà kọ òwe yín dà improve ẹ̀ mo débẹ̀ bó ṣe ríre ìní ọba di gbọ̀n lọ́ba ń bi inú lọ́wọ́ àfi sọ̀rọ̀ ó sì pa àwọn èèyàn jẹ́rìí pé ńgbà tó ń sọ̀rọ̀ lágbájá náà ń bẹ́ńbẹ́ àwọn èèyàn ní káwọn ò tẹ́kẹ̀ ọmọ ní mi ò ráyè gbogbo yẹn ọmọ ní ẹgbàgbẹ́ ẹgbàgbẹ́ mi ní àjọ kọ́ mo ní nǹkan ní ọmọ jẹ́ kí a lè iṣẹ́ ó lè dùn tó o bá ń ṣiṣẹ́ tó o bá rẹ́ lò míì bá ń sọ ìmíì ó lè ṣèwádìí tó o bá sọ ìtàn irọ́ lè mi ò fẹ́ tábà ti mú proof wá mọ́tàkùn gbàjà máa ń sọ yí pé kágbẹ́ tí a àníwọ̀ lọ mú tí a ṣe ká dàmú ìta àfa àtúfò àwa tu. òun ti wá sọ bẹ́ẹ̀ ẹni yẹn ti fi èpè balẹ̀ tó dẹ̀ ń bá mi lérí tó gbọ̀lọpọ̀ máa ń sọ èmi ò tiẹ̀ dàmú kódà wà láì mo fọlọ́ọ̀ bá búra ìgbọ́ ètò rẹ̀ rí sẹ́mi tí má ti parí program mo ti wà ní Ìbàdàn ìjọ kejì báyìí mo ti gbé gbé mo ti ìgbà mi ò tiẹ̀ máa gbé mọ́tò wá mò ń wọ mọ́tò wá ni every kìíní máa wọ mọ́tò wá máa wọ mọ́tò padà mi tí mo fi ṣe program nílọrin mi ra mọ́tò mi ì dẹ̀ gba owó lọ́wọ́ anybody ṣiṣẹ́ inú mi ò dẹ̀ bàjẹ́ torí pé mi ìbáníyàn pé wọ́n ó sanwó fún mi lọ àlùbáríkà ń sì ràn mí gbogbo ibi tí n bá ti ṣiṣẹ́ làlùbáríkà ń ràn mí torí pé mi ì gbowó lójú ní tí wàá rí lọ́ba dípẹ́ nìyẹn wàá ra táìmù bọ́ra táìmù ni o bí wọ́n fún ní prógámù ni o sí Sobi FM nígbà náà Jabulani ti lọ wọn náà ti lọ sí radio station míì wọn bá nígbà mo rí bẹ́ẹ̀ mo ní ẹ̀ bóńlé bá ti ń fi àparí ìṣúràn àlejò òwe ilé lọ ni mo sọ pé mi ò ṣe program ẹnu eré làwọn èèyàn pè é sọ pé mi ò ṣe program à mo dẹ̀ ṣe program dágbére àwọn tó bá gbọ́ program ńjọ́ náà mo dẹ̀ ṣe program dágbére mi ò ṣe program à pé now ẹni tó wá jẹ́ GM ìgbà náà jẹ́ fi gba ẹni yẹn ó wá lọ sí sérédú òkú ara ló lọ ó tó wá pè mí kí n wá bá wọn ṣiṣẹ́ níbẹ̀ mo ní mi wá tó pè mí pé à kí n wá bá wọn ṣiṣẹ́ because òun náà mọ quality program wọn mọ crowd ti ń bẹ lórí rẹ̀ ó ní mi ò ṣe tí Jaqmal ń sọ tí ó mọ̀ wípé wọ́n ti iléeṣẹ́ rédíò kan nípa rẹ̀ lára àwọn tó máa ń ka ìròyìn mo gbàgbé ó kọ ẹ̀mọ̀ ó ti pẹ́ díẹ̀ mo gbàgbé ó kọ brọ́dà mi yẹn ó dìdí wàá bá mi ni pé òun náà máa ń sọ̀tàn tẹ́lẹ̀ yìí pé nígbòsí pé ó ní oṣù tóun bá mú jẹ tóun ọ̀bá gba ìwé kóòtù ó lè ló jẹ́ kóun filẹ̀ ó ní báwo lè mí ṣe é ṣe tí ìfigbàwé ilé ẹjọ́ mo láwọn èèyàn máa ń pè mí sákèésí yẹn mo ṣùgbọ́n kinní kan tó fà ni pé ọmọ àfáàlì mi àwọn èèyàn àwọn bàbá wa believe lórí ẹ̀rí ọ̀rọ̀ tó bá fẹ́ sọ má sọ bí ìpé wọ gangan ló mọ̀ kó tiẹ̀ ń tó sọ ọ́ tọ́ba wa mọ̀ pọ́rọ̀ tó sọ ọ́ fi tàbùkù àwọn kan ọ̀ wà lọ bá àwọn yẹn náà lágbájá sọ ọ̀rọ̀ mo gbọ́ nínú ìtàn tí mo gbọ́ tí mò ń gbá lọ bóòlù lè ṣe tó bá gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ gbọ́ bóòlù bí ìṣe jẹ́ àwọn náà sọ tiwọn tí wọ́n bá sọ tiwọn táwọn náà bá bùlé ó tó padà lọ irinṣẹ́ ìwádìí máa fi gba táìmù tó bá wá fẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀ ọ́ sọgun ọ̀tún ọ́ sọgun òsì ìní ròyìnròyìn tàbí tàbí ìní máa fi wà nínú ìtàn ọ́ wàá sọ méjèèjì wọ́n wàá dúró lórí pé àmọ́ lọ́dọ̀ ọtí ẹ o bẹ́ẹ̀ mi ṣe rò pórí ní èrò tèmi ní lórí ẹ̀ mi tó bá fi lè sọ yún o kódà béèyàn bá lọ police station tó bá play ẹ̀fọ́ lọ́pọ̀ ní àná nínú ó ti mú ẹ̀rí wá ìrírúgba mo sọ̀tà fún ṣe ta níwúrà nílọrin mo dẹ̀ play sọ mo tó lọ sọ́dọ̀ doctor mo lọ sọ́dọ̀ àfà mo lọ sọ́dọ̀ pastor pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ fún ṣe ta níwúrà ọmọ tó yọ̀ sí lórúkọ ọmọ náà ó kú lọ́jọ́ ọ̀kúnlẹ̀ gbogbo alábẹ́ amáyé gbégbé ṣe ń bọ́ lára igi tí ò ní nigi lára lọ́lọ́run ó sì ti ẹ̀ ní kàndàmú pé àwọn mímọ̀ sọ ti wọn àwọn àáfà àti christian àwọn oníṣègùn ìbílẹ̀ náà sọ gbogbo wọn dúró lórí pé ó lè kọ́ọ̀sì kí ẹfúnṣetà níwúrọ̀ òdì kan jágbọ̀n sí pé ikú ọmọ rẹ̀ yẹn pé gbogbo tó ń ṣe ọmọ òun àtọmọ ọmọ òun náà ló yẹ kó jẹ́ ni wọ́n kú yìí lójú ayé òun ó wà nírẹ̀ ní fẹ̀yìn lẹ̀ fún iṣẹ́ ìwádìí tèmi nìyẹn lórí irọ́ tí Jackman pa àwọn èèyàn sì ń bẹ ní sóbí ẹni ẹ lọ sí sóbí ẹfẹ̀ mi ni wọ́n gbé fáìlì wá fún yín tí NBC mo sì ní èèyàn tó ṣe pé NBC ní bá ṣiṣẹ́ NBC lọrin ló wà tí mo lè pè ní ìsìn wípé ǹjẹ́ o nígbà fi ṣètò ní sóbí o ẹ ti sóbí ẹfẹ̀ ń parí iléeṣẹ́ rédíò wo lẹ tì nítorí mi tẹ́ ẹ dé gbogbo iléeṣẹ́ rédíò tí mo ti ṣiṣẹ́ nìbàdàn wọ́n ti lé kò sì sí iléeṣẹ́ rédíò tí mo ti lọ tí wọn ò ní mọ̀ torí ètò yẹn yàtọ̀ ọlọ́run ọba ni. tí jackman wá ń sọ ètò ìbá fún ìwọ ìwọ tó ní one hundred down o tí ìwọ two hundred gbogbo àwọn èèyàn tó ń fọ́lò rẹ̀ tí ìwọ two hundred thousand ọdún karùn-ún sẹ́yìn ní tí mo ti ní o two hundred thousand èèyàn lórí tó ń fọ́lò mi àwọn èèyàn tó láìkì péjì mi wọ́n lé ní one hundred thousand two hundred and sixty five thousand ó ti ń close to ó ti ń gbẹnu lé three hundred tí èèyàn bá ṣe pé láti bí ọdún méjì ìṣòro tá a ní tí wọ́n àtáàkì ẹ̀rọ tá a fi ń ṣe program tá a tètè mọ̀ tó wá jẹ́ káwọn èèyàn yọ lọ ọlẹ̀ ẹ rí i pé mo máa ń sọ ń yẹn pé ṣé péjì tí èèyàn two hundred and sixty thousand ń bẹ lórí rẹ̀ àwa máa ṣe program àmọ́ rí i pé èèyàn eighty péré ló ń bẹ lórí ẹ̀ tí ń wò káwọn engineer tó wá rí gbà táwa rí ta change phone táwa rí popic mọ́ wá pọ̀ mọ́ yẹn lọ́wọ́ pé ah inú kinní yẹn ni bíi fáírọ́ọ̀sì ni wọ́n sẹ́ǹdì ẹ̀ sí tẹ bá rí antivirus tó fún mi ní bá super antivirus burúkú ni tó tó fi sórí system ènìyẹn ṣùgbọ́n àwọn ọmọ èmi èdè ra fíà gbogbo gbàtí kìíní yẹn ń ṣẹlẹ̀ wọ́n ní kí n máa ra ìmọ̀ ní mi ò lè ra tí n bá ra èrò sórí péjì mi ni pẹ̀lú bẹ́ẹ̀rù ṣe pọ̀ tó lórí ẹ̀ bí mo ṣe ní kinní tó àwọn èèyàn tí wọ́n máa wo program mi live wọ́n wọ ten thousand mi èé ṣe lórí irọ́ kan tó nù ọ̀yá Jackman. àtàtì òye tí ọmọ nkankan. bẹ́ẹ̀ni. ok òun lè fi jẹ kọdọ rẹ ní tásẹkù sí. mo fẹ́ ara kọdọ eléyìí bá ẹni wọn torí ẹ ti lè ṣe rédíò. Ah. ẹni kó dá akọ lè ṣe rédíò ṣe rí làánẹ́tùlá làlìkàsíbìn ìbínú ọlọ́run kọ́ máa bó pùrọ̀ ọ̀rọ̀ Jackman ò lè jọ àwọn èèyàn lójú ìsìláàmù tí wọ́n ń pìpìà fún wa nù làwa fi ń ta kò wọ́n pé ń rọ́ làwọn eléyìí ìsìláàmù kọ́ níbi ayé ní wù wọ́n àbá lọ́wọ́ àwọn bàbá tiwa bàbá wa àfa mọ́tàlá tẹ́ bá fún wọn lówó bàbá òní ọlọpẹ tó fún ọ ń bolo ti rí tó o bá ti lẹ́rìí bàbá òní ìgbà nígbọ́ tí bàbá wa kú mo sọ fún wa tí wọ́n fi etí mọ́sàárè lọ́tọ̀ fẹ́rí mọ́ lẹ́ẹ̀kejì ni ah ìdásàlá ti ní àfa mọ́tà lọ́lọ́run ṣẹ̀rí rẹ̀ nínú àwọn wàlíyọ̀ ọlọ́run mẹ́fà tí ń bẹ́ bàdẹ̀ kan kú okùn márùn ní ọdún 1958 tí bàbá àǹsìnà àmọ́yẹ àwọn míì nílé wa wọ́n ti so àgémọ́gi tí ń rí láì látúlẹ̀ kọ́dírì èèyàn fẹ́ lọ pẹ̀lú ó ní ti gídọ̀ balẹ̀ ó sì sọ àgémọ́ nígbà wọ́n sì sálámọ̀ tán gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàdúrà tẹ́ ẹ bẹ́ lọ́n lónìí òní o ẹ kú oríire o yín tẹ́mi tọrọ àlìjánà mọ ẹ tó wà wọn ẹni ọlọ́run kò tó tọrọ owó kò tọrọ ayé àlìjánà mọ tọrọ láì látúlẹ̀ kọ́dírì mọ́júmọ́ òní ni o bó ló ṣe jẹ́ gbà wọ́n sì gbà lọ igi tó ti padà bó ṣe bá tó forí lélẹ̀ wá rí pó tẹ̀ bí ìgbà tí nǹkan rù kú àgé mi wọ́n gbógi lọ yọ àgé bàbá ni tó sọ àgé mọ́ sẹ́ńtẹ̀lì sẹ́ńtẹ̀lì la máa ń pè nígbà náà tó ń so mọ́ so Jaqmal ni ó wàá sọ̀rọ̀ dáàkọ́ iléeṣẹ́ rédíò tí wọ́n tì èmi wá ń challenge gbogbo àwọn tó wà nílọrin àtàwọn tó wà ní sóbí ẹ wá sọ o ṣé wọ́n ti sóbí tí ìtàn tí mo fi kú ò tí mi ò fi ṣe ètò mọ́ ní sóbí ẹ̀fẹ̀ tó bá yàtọ̀ sí ní tí mo sọ mi ì parọ́ làwọn náà tún lẹ́yìn lálẹ́ kàṣíbí kínní kan mọ̀mọ́ tó dá mi lójú tí n bá dẹ̀ rí proof lórí ọ̀rọ̀ mi ò ní sọ tí n bá dẹ̀ ń bá yẹn fa nǹkan máa sọ ìdí àní lórí ìtàn ẹni àní ẹ má bàyé jẹ́ ní ìwọ tó ṣe pé ó ń rọ ni ọ tó gba àwọn ṣé ìwọ tó ń gbé àwọn bàbá bàbá rẹ ṣépè ìlọlọ́wà sọ̀rọ̀ sí mi tí ó jọ mí lójú àmọ́ mi ní play gbogbo àtò ń ṣépè fún bàbá wa lájẹ àgbà àléfà bàbá wa lájẹ àgbà tí gbogbo àwọn àfa tó ń gbé wọn ṣépè nílọrin ẹ wá níta lọlọ ń bu ìta lọbẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yin kọ́ lẹ bẹ̀rẹ̀ rẹ̀ dandan àbí ṣèbí náà ni tí mo play lálẹ́ tó ń bí ọlẹ́wà dúró èpè tí jákmà tó sì ń ṣépè fún èèyàn tìrantìran kí ló dé sí ìsìláàmù rèé ànábì ní mẹ́gbẹ́dẹ ọlọ́run kan ṣépè kódà kéèyàn fẹsẹ̀ kọ òkúta kan ní àkóní dá fún òkúta ànábì kọ́ ọlọ́run tó dá àwọn èèyàn ló lè fi àwọn èèyàn rèé kìí ṣàwa tó bá jẹ́ kèfèrí ṣé kèfèrí tiẹ̀ ní àbí tọ́lọ́run. ọ̀gbọ́n bọ́ọ̀sì mi. àyàkùnrin láà. wọ́n yẹ ìtàn rẹ̀ wọ́n gbé làákàyè rẹ̀ wò wọ́n rí pé gbogbo làákàyè rẹ̀ wọ́n ní kò káhá kò kún ọmọdé ní rọ́ọ̀bù. làákàyè tí mo fi ń sọ ìtàn tó jẹ́ wípé kí n máa lọ màá tó padà síbi tí mo ti ń bọ̀ nínú àwọn ọ̀jọ̀gbọ́n láyé ni wọ́n ní one of the best memory ni mo ní ẹ̀gbọ́n mọ́sọ̀ èmi ọmọ onímọ̀ mẹ́ta ọmọ onímọ̀ kan ànàrógbà ọmọ onímọ̀ kan àdùbúlẹ̀gbà ọmọ onímọ̀ kan àjókògbà èmi ní làákàyè jù ọ lọ lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe nínú àwọn òpìtàn wọn orúkọ tèmi wọ international nínú àwọn àfa àwọn ò lè mú wọ sí àfa international láyé láyé sẹ́yìn tẹ́tẹ́ ń gbégbèsè ayé akàn tẹ́ bá kó gbogbo ibẹ̀ mọ̀ fara yín lẹ̀ bí kò bá ti fẹ́ gòkè tẹ́ mọ̀ fà kan lẹ̀. iye wọn ni pé ọpọlọ rẹ wọn ni kò ju tọdún àgùntàn lọ ọ̀nà ìwọ yóò ṣẹni tó lè máa gbọ́ sọ ìtàn ká pẹ̀lú ẹ̀ látún wá fún ní oyè látún wá jáwé lé lérí pé òun lọ́mọ tán sọ. àṣewé oyè ìyẹrí mi o wọ́n wé wọ́n jáwé fún Lájí Abbas ààrẹ òpìtàn o àwa dúpẹ́ àwa lọ́ba arẹ́ńbàdàn alọ́ba tọ́mọ̀ lútò tó ṣe pé ó sì mójútó ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ dáadáa Olúbàdàn ló fà wá léwé oyè láìpẹ́ yìí yóò sì tún wá di ti gbogbo ilẹ̀ yorùbá lápapọ̀ yóò di ti gbogbo ilẹ̀ yorùbá lápapọ̀ ẹ fọkàn balẹ̀ ẹ rí i pé mi ò pera mi láàrin òpìtàn ilẹ̀ yorùbá àárín òpìtàn ilẹ̀ ìbàdàn náà fi mí jẹ náà mò ń pera mi àárín òpìtàn náà fi mí jẹ ni kò sì síbi tí mo lọ gbogbo ọbọ tí mà ń pé olóyè olúbàdàn ló dé ṣèbó náà ní fi ní ẹ tó ní làákàyè ló jágbà tó ní làákàyè tó ní pé ṣé ọyá ní fọ́lọ́wà lórí Instagram jágbà ọ̀bá ní làákàyè ni ó ṣe Instagram ń bẹ láyé àwọn ọya àti ẹ̀dúpẹ́ ó kọ ọyá gbajúmọ̀ dòní kọ̀ parẹ́ bí ìwọ bá kúrò láyé lónìí láàrin ọdún mẹ́wàá ogún ọdún ó kọ ẹ ti lọ ó kọ ẹ ti lọ ó gbé nǹkan tuntun wá ọ̀dá nǹkan tuntun lẹ̀ agbo òtàn tẹ́mi dálẹ̀ yìí ó ń jẹ́ tuntun ìlànà tí mo fi gbé kalẹ̀ pé iṣẹ́ ìwádìí ní ẹyọ àlọ́kù ń bẹ̀ ẹ̀ tó ní làákàyè nù tó ní tó ní pé ká gbé Ṣàngó àti sí Ronaldo sẹ́gbẹ̀ẹ́ ara wọn mo sì ní ká gbé Emir Ìlọrin àti sí Ronaldo náà sẹ́gbẹ̀ẹ́ ara wọn ìní ń fọn bàbá wa láàfin Ọ̀yọ́ kẹrin lọ́ńdàkọ̀ Ọ̀rúnmìlà tó ṣe pé ọba ni nílẹ̀ Yorùbá ìṣòro ń gbé sí i so èyí wòye sẹni tí èèyàn lè máa tó lè máa dá lóhùn kódà kó tún sọ kábí lọ́la. so lẹ́yìn ìgbà tó parọ́ mọ́ mi onímọ̀ ń jẹ onímọ̀ ń jẹ olóńgbò onímọ̀ ń jẹ bọ ọ̀parọ́ yìí pé wọ́n torí mi ti iléeṣẹ́ rédíò kan olórí mi ò pé o tún bú mi dánwò wà ló sẹ́ni pé jápà ò ní làákàyè sẹ́ni pé kò ní táyọ̀ wà ní làákàyè báyìí ó dàbí àwọn bàbá wa lẹ̀ Yorùbá nígbà wọn bá sọ̀rọ̀ bíi wákàtí mẹ́ta nígbà wọn bá parí ọ̀rọ̀ àbà ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dé lẹ̀ yóò dodidi ah! ẹ ti sọ̀rọ̀ bíi wákàtí mẹ́ta wá parí àbà ọ̀rọ̀ tẹ bá wá fẹ́ sọ nídìí ọ̀rọ̀ àfi ká lọ́dún kan jackman. a gbọ́dọ̀ èmi sọ fáwọn ọmọ pé ẹ má gbé kinní rẹ wádọ mi má. ó sì lédò lẹ́nu ẹ̀. ọ̀hún tún wá rèé o ti yé lẹ́ni à ń sọ yìí. ẹ̀gbọ́n ẹ wá gbé mi o. èmi àní máa wá sọ kínní wa ti máa pẹ́ kí n sọ̀rọ̀ pé èsè. Allahu Akbar. a ti máa pẹ́. tèmi jágbà ní bẹ́ẹ̀ la wọ́ọ̀dù. àtẹ́lẹ̀ ilẹ̀ ń pè pé ń sọ ìtàn wọn fún ni wọ́n jáwé lé lérí. wọ́n fún awọ́dù fóun lọ́ ma ìtàn sọ jù láyé. bẹ́ẹ̀ni awọ́dù láǹbẹ pẹ̀lú àkẹ́rì with gold medal. tọ́bajẹ́ èbó ni torí kí èbó tó lè fún yàrá awọ́dù àwọn tó fún wa láti orílẹ̀-èdè amẹ́ríkà èmi tó ń bọ̀ apẹ́yìn ni báyìí ṣèbí púpọ̀ náà yẹn àáfàá náà láàrin tẹ̀ lé lamẹ́ríkà wọ̀nyí ẹlòmíì wọlé lẹ́ẹ̀kan kò lè rí bẹ́ẹ̀ wọ̀ mọ́ nígbà wọn ti ba bẹ̀ jẹ́ ní ọdún yìí kódà ẹ̀kọ́ ló ń kú sànú lájì àbáàsì ni ìjẹ́ ẹ̀jà bàbá wa ti bẹ lára wa yìí ilé ẹ̀ lè kan lọ́dún yìí ó ti di invitation letter méjì táwọn èèyàn ti ń bá mi ṣe ẹlòmíì tó pè mí lọ́rọ̀ ìjẹta yìí pé à ṣe é ti travel rí mo ní mi travel mo dékú tọ́nu rí ní ọdún 1995 ni mo dékú tọ́nu rí pé máa jáde nàìjíríà ọdún 1995 mo gbọ́ tẹ bá fẹ́ wọlé wa báyìí ṣe mo ní ẹ ṣáàjà ṣe sùúrù mo ti di oníbodè báyìí o oníbodè ilẹ̀ yorùbá kìnnì kan máa fẹ́ ká ẹ mọ oníbodè ilẹ̀ yorùbá lọ́wọ́ á kù tí wọ́n mọ̀ dojúkọ wọ́n ti sa tíà wọ́n ti sa gbogbo ẹ̀ òkè gbé mi òkúta wẹ́rẹ̀ wẹ́rẹ̀ wẹ́rẹ̀ òkè gbèmí ṣùgbọ́n ẹ kìlọ̀ fún Jackman mọ́ bàmí forí gbárí ẹni ọlọ́run kì í ba nǹkan jẹ́ wà láì mú fọlọ́ bàbúra tí n bá sọ̀tàn tí n bá báyìí ń fà ọlọ́run rí àníyàn míì ní kọ́nà ọ́fíìsì yàn ìbùfẹ́ ọlọ́ọ̀bàbúra tí n bá sì ro aburú pẹ̀lú èèyàn gbogbo aburú náà ní kó padà sọ́dọ̀ mi tí ń bá ro aburú pẹ̀lú yálà mùsùlùmí o kírísítẹ̀ ní ẹlẹ́sìn ìbílẹ̀ ní gbogbo aburú nígbà wọn mú ta lọ lọ́ọ̀ mọ́ ń sọ pé àdínú èmi dùn bẹ́ẹ̀ ṣe mu ṣùgbọ́n ẹ má mu lọ́nà àìtọ́ èèyàn sun kùránì ìwé islam ìwé òfin mi ná ẹ wá rò pé inú mi ó dùn ṣùgbọ́n àwọn èèyàn wá ń kọ́ àwọn wọn dàdákù dálẹ̀ ìdẹ́yìn ṣe dùn tí òun ṣe lọ ìbẹ́yìn lẹ́ ń gbé bàbá yín ṣe pé tẹ́ ń ba islam lójú jẹ́ ṣé mo fi pa ṣé ń hẹ́ẹ̀dì ara mi pé lórí káwáláwà àfi sátìmọ́lé ẹ̀ nígbà béèlì ẹ̀ ẹ̀ nígbà àwọn fámìlì rẹ̀ ó ní access ẹ̀ nígbà gbẹjọ́rò rẹ̀ níbo wọ́n ti ń ṣerú ẹ̀ láyé níbo wọ́n ti ń ṣerú ẹ̀. ọ̀sẹ̀ ọwọ́ lónìí ni ìjọba wá sí apá a sì fi hàn yín. ṣé òun làwọn ọmọ yín ti ń ṣe Boko Haram ti ń pa gbogbo èèyàn káàkiri ìlú ṣé ta lọ́lọ́ ni Boko Haram. ìyìn táwọn ẹni ta lọ́lọ́ ń jọ́ àlùkùránì náà àwọn tán fi bísímì láì tán fi ń dúyàn orí ibú wo ló tó èèyàn nínú títa lọ́lọ́run sí àwọn tó ń ba ìsìláàmù jẹ́ bísímì láì tí wọ́n fi ń dúyàn bí ẹran tí wọn ò ṣàyàfi láàrin ọmọdé wọn ò ṣàyàfi láàrin àgbàlagbà wọn ń pa kírísítẹ̀ wọn ń pa mùsùlùmí wọn ń dáná sun mọ́sálásí àwọn nìkan náà ni ìjọ ilẹ̀ bọ́ọ̀bẹ̀ tẹ lọ sí wáàsí fún wọn pé tẹ̀sí yóò dá ilẹ̀ yorùbá lẹ́wàá ranjú mọ́ ibi tó jẹ́ ní nàìjíríà lónìí ilẹ̀ yorùbá ló jẹ́lẹ̀ àlàáfíà ẹ mọ̀ kórí ibú wa báwa làwa ń sọ kí ló ìjọ ta lọ́lọ́run ti ṣe kùránì tó ṣe gbogbo ẹ̀ ǹjẹ́ wá pé ṣèbí ṣéèkà kí ó gba góòlù tó tún fẹ́ náwó ọ̀fẹ́ pé á fààyàn mọ́ra láàfin lè bá sọ̀rọ̀ ǹjẹ́ ẹ mú bú ìlọ́wọ́ adélẹ̀ ní ìsìn ọ̀dà ṣèbí àwọn kan wọ́n ń kó kùránì sínú tẹ́ nígbà lẹ́yìn ìgbà tá a mú ta lọ lọ́run wọ́n kó kura wọ́n lọ rà á ní o wọ́n ní ilé ní o tí wọ́n kó nu ófùn búrẹ́dì tí wọ́n dáná sun tá a sì rí nígbà àwọn kan níbàdàn ni mo ní èmi ò tí ì lè sọ àwọn tó sọ wọn ò kọ location sí mm, mm, ẹ má gbégbèkúgbè wa ṣùgbọ́n ti ta lọ lọ́run òun gbójú jáde ìwọ̀n ò ti borí lọ́wọ́ àfáà rí báyìí àfáà wọn ò borí lọ́wọ́ rẹ̀ àwọn mẹ́tọ̀ọ́jọ́ tọ́lọ́pàá bá ti dá àwọn mọ́tò dúró màá sì fẹ́ id card mi hàn wọ́n iṣẹ́ tí mò ń ṣe ìjọ kan wọ́n ń check àwọn èèyàn àwọn ọlọ́pàá yẹn ti wá mọ̀ mí mo ní rárá ẹyẹ báàgì tèmi náà wò torí pé lójú àwọn èèyàn míì wọn ò ní mọ̀ yí pé ẹ ti mọ̀ mí pé bí mò ń gba ẹ̀dẹ̀ mọ́rú iṣẹ́ tí mo ṣe ní laptop mi àti charger náà dẹ̀ ni mo báàgì àtàṣọ tí màá fi change mo dẹ̀ wọ́n dẹ̀ ẹyẹ tèmi náà wò ibẹ̀ náà wọ́n ti rí orí orí orí pépà gbé tí wọ́n ń gbé lọ Ìlọrin erí erí àní pásọ̀ tí wọ́n bá rí èèyàn lọ́wọ́ rẹ̀ tí wọ́n bá pàtì èèyàn lọ́wọ́ rẹ̀ ará àfáà náà a sì rí pásítọ̀ tó fẹ́ lọ sògùn o kí awọ́rò lọ́dọ̀ babaláwo <laughs> téèyàn ò fẹ́ ó lápá fọkàn rẹ̀ ṣe pẹpẹ ṣubú ooo àbí ẹ má balẹ̀ Yorùbá jẹ́ là ń wí kọ́dúrú ló dé ọwọ́ tí àwọ́dù yìí. ọ̀dà ohun tí wọ́n ń wí yìí tó lòun ń sọ ìtàn ilẹ̀ yorùbá òun lòun. lójú ni wípé ṣé mo wọ́ọ̀tì àwọ́dù ṣe bẹ́ẹ̀ ní pòfẹ́sọ̀ wọléyìn sóyínká náà kò wọ́ọ̀tì pòfẹ́sọ̀ kìí ṣe pòfẹ́sọ̀ lẹ́yìn tí gbogbo ayé ń wá orí fún ẹ̀ sì níbì kan dẹ́ẹ̀ tí ń bùkátà kan ju kan lẹ yorùbá yìí náà lọ tí bàdẹ̀ bá lòun ọ̀fẹ́ rí lọrin tí gbogbo lẹ yorùbá làwọn ọ̀fẹ́ rí lọrin ọ̀tàn ṣé lọrin dáwà tó yín ṣe ń lọrin ta lẹ fẹ́ ọ̀dà wá sí la fẹ́ ṣe ń lọ ní tí ọ̀tà nítorí fẹ́ kí gbogbo èèyàn ti mọ̀ nítorí fẹ́ kí wọn ṣèbí tí ń jẹ́ káró yìí tá à ń ṣe ọmọ ta àwọn tí wọ́n ti gbàgbé tá à ń rán létí àtàwọn tí wọn ò mọ tán rárá níjọ́ ta ẹyẹ wa máa gbọ́rọ́ tí ó o. látàn gbogbo ilẹ̀ Yorùbá sọ òun lòun sì ń sọ yìí kọ́ wa náà wá jáde yìí ọmọ Yorùbá lòun. ṣẹ̀gbọ́ Fúlàní ni. èmi ni Fúlàní o dáńbòròrò. kí mo pè é Fúlàní Fúlàní ìpìlẹ̀ rẹ̀ fìlà ọmọ fìlà ní ìpìlẹ̀ rẹ̀ kì í ṣe ìpìlẹ̀ yorùbá. ẹ máa gbọ́ o. léyìí tó ló ń wọ sọ̀tàn òun sọ̀tàn kì í ṣe ìpìlẹ̀ yorùbá ìpìlẹ̀ fìlà ní ìpìlẹ̀ ẹ̀. àwọn ará rẹ̀ ní abdullahi ibùnú fódíò tí ń jábúrò usman ibùnú fódíò ibi àwọn ti sàn wánu léyìí tí ń sọ̀tàn yìí. ṣe ti gbọ́ bá wọn tí n bá gbé lọ police station kó wá prove ẹ̀ èyí tí òye jókàtà lò ní òye níbi tó ti gbọ́rọ̀ ọmọ ọ̀ra ń fẹ̀ lèmi onílé iná tí wọ́n sì kọ̀ǹfàmù ẹ̀ nítorí pé tí èbá sọ ọmọ ọ̀ra ń fẹ̀ tí èsì ẹ̀jẹ̀ ọ̀ra ń fẹ̀ ibi tí mo wọ ẹnìkan kan ò lè wọ̀ ìjọ yẹn ojú tó lé the same father I say the same mother ìjọ ni wá wọ́n fi sẹ́yìn ni mo wọlé ọ̀ra ń fẹ̀ níjọ náà èmi nígbà mo wá jáde máa sọ pé ẹ̀jẹ̀ mi ni ọmọ bàbá mi ni bàbá kan náà lọ́jọ́ bí wa ìtàn kódà nínú àwọn èèyàn tiwa tó jẹ́ brọ̀nù sì ń bẹ tó ṣe pé nínú fámìlì wa tí wọn ò gbọ́ Yorùbá tó ṣe pé Arab àtèdè brọ̀nù ni wọ́n gbọ́ tó sì jẹ́ àmbásádọ̀ rí níjọ́ ìyá wọn sì kú ní brọ̀nù àṣejọ́ kẹjọ ní mọ́sálásí wa ní mọ́tàlá afẹ́ nínú àwọn èèyàn brọ̀nù brọ̀nù èyí sì ṣe Fúlàní wòye sáwúsá ẹ̀jẹ̀ kan náà ni brọ̀nù àti Yorùbá kò sí rọ́ńbẹ̀ yìí pé Yorùbá ń fẹ́ Fúlàní tẹ́lẹ̀ kí wàá lóòótọ́ dé àbá ń fẹ́ Haúsá àbáǹfẹ́ tápà fífẹ́ra ẹni máa wà dáadáa ó wà dáadáa intermarriage wà káàkiri dòní olónìí náà là ń fẹ́ra wa káàtì ẹ̀fí tolúwo lẹ̀ dòní olónìí yìí là ń fẹ́ra wa nínú àwọn èèyàn wa ń bẹ àáfàá làwa tó gbé ìsìláàmù la gbé lọ́wọ́ nígbà ọlá Usman Danfodio ó dé tí wọ́n bára wọn ṣe ń bẹ ṣùgbọ́n kò sọ wọ́n di Fúlàní ibi tọ́rọ̀ ò ti yé ọnu a jẹ́ fúlàní ibo nìran wa ṣe jẹ́ fúlàní o tá a fi jọmọ ọba o nídìí ìyá àti di bàbá tá a fi jọmọ ọba ìyìn tó sì mọ àwọn àtàwọn èèmọ ti sọ lórí ètò tí ìtẹ̀gbàgbọ́rọ̀ ọjọ́ òní ọ̀ wáyé ọba akínyẹlé akin irú èmi nìsín akin owó lèmi ẹ̀gbọ́n mi adájọ́ akínfẹ́mi lòun bàbá tó bí mi akíntọ́lá akin akin ni wá àwọn bá di christian wọ́n wá ń bú àwọn ọmọ bàbá tiwa lájù ni wọ́n sọ di lájì lájù wọ́n lájù ni wọ́n wá ń bú pé èwo ni kọkùnrin ọmọ wéríwénu irú ẹ̀ náà wọ́n sì bú òsèénì ìlànà bàbá wa tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn bàbá wa aláwíyé tẹ́ bá lọ sílé ìsàlẹ̀ áfà àwọn táwọn bàbá wa bá ṣenu náà fi wá tàtàrí àwọn làwọn àti òsèénì fi wá fi ìpìlẹ̀ mọ́ta là lọ́lẹ̀. ní jẹ́ pé àáfàá méjì ìtọ́kọ́ dé mọ́tàlá torí pé ńgbà náà igbó mọ́tàlá mọ́tàlá ń jẹ́ òkè òjé òjé kan náà ìlú ẹ̀gbá níjọ́ ó ń jẹ́ òkè òjé là ń pè é ìwà ń igbó ni wọ́n wá yí sí òkè adú nígbà wàhálà wá ń dé láàrin àwa àti àwọn eléégún tí wàhálà ń tí baálẹ̀ rẹ̀ fi dá sí mọ́ta yọ ààlà ńlọ́wọ́ adi mọ́ta ààlà ààlà wípé ààlà ti yín ni ààlà ti wà rèé sọ gbọ́ o nígbà bàbá tó bíbí sí ń bẹ èmi jókòó ní nígbà mo bẹ̀rẹ̀ ìtàkọ̀ yọ àwọn èèyàn lẹ́nu ló fi ń dùn mí ni wípé gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wá ah, pé gbogbo wọn ti wá lọ nígbà Ọlọ́run wá ní kó gbogbo wọn wá búyọ bàbá wa àfa àgbà ìbàdàn kẹta ìjẹta bàbá wa àfa àgbà ìbàdàn ìjẹta ẹni tó jẹ́ àlééfà tiwa àbúrò ni bàbá kódà bàbá mi èmi máa ń pe bàbá ní àbúrò bàbá ní rárá o bàbá rẹ̀ èyí ṣe ẹ̀gbọ́n mi òun tó mi bí torí tẹ́ ń gbà lọ́wọ́ mi lé ní seventeen years ipe ah, ọmọ sixteen years ń bímọ pé etí bàbá ó gbà lọ́wọ́ àwọn ipe yóò wọ twenty two years nígbà wọn ń gbé tẹ́ ń gé yí pé kọ́ mọ̀ pé bàbá ni o kò wá sí ẹni méjì tí ń jókòó tí wọ́n jù èmi yìí náà ni tí mò ń gbà tẹ̀lẹ́nu wọn wọ́n wá ní Abbas wọ́n sì máa ń pè mí tàbí Isiaq wípé irú bí wọ́n ṣe ń gba ìtàn yìí sọ ọmọ pé ń jọun ibi tí nǹkan ti ń dénú yìí pé tọ́ba ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn àwọn bá gbẹ eh, ọ̀fẹ́ máa pàtàkì kọ́ ọ̀fẹ́ máa pàtàkì kọ́ ṣùgbọ́n tẹ́ bá ti ń sọ bí àwọn ọmọ ilẹ̀ tí pé ìtàn kan tí bàbá sọ fáwọn ìnitọ́tọ́rọ̀ ṣẹlẹ̀ ní ọjà bá ìtẹ́ sọ pé àwọn àfa ìbára wọn ṣe jọ wọn ìbára wọn ṣe wọn kóra wọn jọ ńlẹ̀ Ìbàdàn wọ́n wá ní àfa mẹ́ta àlà nìkan ní èébínú wọ́n ní bàbá àwọn wá ní ọmọ lákàdì wo ní èébínú ẹ̀sìn ẹ̀sìn lọ́gbàá ta ni tún bínú bí ìbá sọ ọmọ lákàdì lákàdì lólúpọ̀nà ní mẹ́ta la ti wá o lára àwọn ìyá wa wọ́n fẹ́ haúsá wọ́n fẹ́ búrọ̀nù wọ́n fẹ́ fúlàní kò síyèméjì ń bẹ intermarriage ń bẹ kódà láwọn tó fẹ́ yíbò nínú àwọn ẹ̀gbọ́n mi ti ń bẹ lónìí olónìí mọ́ láwọn tá a lọ dáná wọn nílẹ̀ ní dẹ́ta torí pé ànábì ló ń kọ ẹlẹ́yàmẹ̀yà àmọ́ ẹ má balẹ̀ jẹ́ làwọn sọ mo wá bí bàbá tó bí mi bàbá mi sì dàgbà ọdụtọ 100 years gẹ́gẹ́ lọ kú bàbá àti sì jà nínú ogun kìrìjì ẹ̀gbọ́n bàbá rẹ̀ Ibrahim ogun kìrìjì ló parí sáà rẹ̀ sí. Ibrahim si tó wá ní àwọn àbúrò méjì ó ní Badiru ó sì ní Buhari Buhari la jánẹ́sì àgbà nílẹ̀ Ìbàdàn ní ìgbà tí. bàbá wa abubakiri alága tí ń lọ mẹ́kà tó kó tẹ̀síìrì fún mọ́líkì wípé bẹ́ẹ̀ni kan máa ń tẹ́tí àsórí omi títí sọ ìbáyàtọ̀ sí tí wọ́n bẹ́ẹ̀ ń bì mọ́tẹ̀lé ó sì fi thirty two years ṣe gbogbo àwọn wọ̀nyí náà wọ́n lo ogun náà bá àwọn akọni ìbàdàn lo ogun láti dáàbò bó lẹ̀ yorùbá pẹ̀lú bá a ṣe jẹ́ mùsùlùmí tó rà mí pé àwọn ìlọrin wọ́n fẹ́ gbalẹ̀ ní ìjẹ́ ìsìnkọ́ wọn ń jà ńlá fi fọṣẹ́ ṣe yí òṣogbo tá pa pa ségè sí yín lára tẹ́ ẹ̀ lè gbàgbé kò sí ilé kan tó wá sí lọ níjọ́ náà tí ò sun ẹkún ní pé ilé kan wá níbẹ̀ lọ ni tí wọn ò ti sun ẹkún jọ́ náà lọ́hùn. mo wá bí bàbá bàbá tó bí mi léèrè ọmọ ọlọ́yẹ mọyì ọmọ àjẹbọ́ọ̀kì là ń kí wa àwa níṣòro ilé ìgbàmọdé ìtọ́ ọkọ̀ plọ́ǹtì mi tí mo fi wá gbájúmọ́sẹ̀ ìwádìí nù ọmọ ọlọ́yẹ̀ mo yin ìgbẹ́tì là ń kí ọyẹ́ wa mọ́ ẹ má wo nǹkan o ọmọ ọlọ́yẹ̀ ọmọ ìgbẹ́tì ìlà ń kí ọyẹ́ wa mọ́ ọlọ́yẹ̀ ni wá ṣùgbọ́n ní àwa tá a wà nípínlẹ̀ ọ̀yọ́ nígbòdà social media báyìí tọ́yé lajú ìgbẹ́tì là ń kì mo ni baba somo ìgbẹ́tì ni wá ni pé tọ́ máa ń kì wá ìgbẹ́tì ọmọ olókè mẹ́rìndínlógún sígbà kan ni wọ́n ń kì wá bàbá ní rárá yìí sọmọ ìgbẹ́tì o bàbá àwọn ní ìlú ọyẹ́ láti wá ọmọ ọlọ́yẹ́ ni wá ọmọ ọba ọlọ́yẹ́ ni wá ṣùgbọ́n ogun àwọn fúlàní ti pa ìlú ọyẹ́ run bàbá tó bí mi ọ̀ṣọ́ jù bá ń lọ nígbà mo wá gbá sí júmọ́ iṣẹ́ ẹ̀tàn tí mo gbájúmọ́ iṣẹ́ ẹ̀tàn tí mo gbájúmọ́ iṣẹ́ ẹ̀tàn a sì lé àwọn ẹ̀jẹ̀ púpọ̀ nílọrin torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbẹ́ ti wa àwọn bàbá wa wọ́n tún láwọn ẹbí nìlọrin okùn ọjà àlè tírèsì ẹ̀ torí gbogbo ẹ̀ làwọn bàbá sọ èyí tó dùn mí ni wípé ìwé àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà láwọn àgbàlagbà tí bèrè tó ní tẹ́ bá bímọ bàbá ń ṣènáwó àwọn èèyàn ò jókòó lágboolé wa àwọn àgbọ̀ wa máa sọ tàn wọ́n máa sọ kinní kan lọ́kọ́kọ́ jẹ baálé kinní kan ní ibi táwọn ìbátan wa wà ní ìyá kinní kan lọ ní kinní kan bì ìyá kinní kan lọ ní kinní kan bì ìlójẹ́mi ọmọ pé aláàfin aláàfin adẹ́nira adéyẹmí tí wọ́n yọ lóyè táwọn awólọ́wọ̀ yọ ọmọ ilé ti wá níyá rẹ̀ táwọn bàbá wa sì dáná lọ bí ìgbà tó olúbàdàn tòní yìí náà jẹ ni olúbàdàn tilẹ̀ ìbàdàn ti ń bẹ́ńbẹ́ àti yáà mi tẹ̀gbọ́n ni wọ́n nílé bólólóje ibẹ̀ nílé ìyá ìyá mi ilé ilé bàbá ìyá mi ìlọjà àgbo ilé baálẹ̀ lọ́jà àgbo sẹ́nẹ́tọ̀ Teslim Fọlárìn ìní olóyè wa ń bẹ̀rùn emenu o. èmi má tààràn mi jáde wá pàtàràn rẹ Jackman ìtàràn mi mò ń pa yìí tó wàá rí bẹ́ẹ̀ ẹjẹ́ àrẹ̀sà sì ń bẹ lára mi wọ́n á máa kì mí èmi ọmọ àrẹ̀sà ọlá ọmọ alépo ní mọdẹ ṣe ní bìrẹ̀sà nínú bọ́ọ̀lì lára kí ló dẹ̀ fà bí mo ṣe dúró yìí ìdí mẹ́rin mo gbọ́dọ̀ ní bàbá mi ìdí kan ìyá mi ìdí kan bàbá mi àti ìyá mi náà wọn ò nílé ìyá wọn ò nílé bàbá hmm, títóbi ọlọ́run nígun méjèèjì bẹ́ẹ̀ náà wọ́n ṣe wá dáwọ́ pọ̀ kí oríkìran mi ìdínú tí dádì wa tán láwọn ọ̀jẹ́ kọ́ lápọ̀ mọ́ tá a fi ń kì wọ́n móríkì yorùbá ṣé wọn ò nílé ìyá ṣé fúlàní làwọn ìyá wọn wọ́n tan náà yẹn padà ṣé fúlàní làwọn ìyá wọn bàbá mi wá ní pé ìlú ọyẹ yìí àmọ ogun fúlàní ó ti tú ó ìlú ọyẹ nígbà mo bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí àṣìlú ọyẹ ń bẹ lóòótọ́ ogun fúlàní dà láàmú aládé ìṣẹ̀ǹbáyé sì ni wọ́n tán níyà adé èmi lèmi wá ṣẹ̀ṣẹ̀ wá tọpinpin lọ tí mo wá jáwé èèyàn mọ̀ pé ah ìlú tí bàbá wa sọ o ìlú yìí wà ó wá dùn mí bàbá mi ti kú bàbá tó bí mi ti kú nígbà mo wá débẹ̀ orúkọ tá a wá ń jẹ́ Lájì àwọn èèyàn Lájì èso orúkọ mi royally bàbá tó bí mi ló sọ pé má jẹ́ kórúkọ yẹn ọ̀pá rẹ tí ìfẹ́ bá mọ pé màá gbéga ọ̀pá musa kan sì máa ń wá sọ́dọ̀ bàbá wa àáfàá ni ọmọ òkè adú ni àwọn tẹ máa ń ṣe ṣeúṣeú èmi jókòó bàbá wa jókòó ìjọ ni lèmi ti ń fura bàbá wa sọ yí pé ọrẹ èmi mo wà nínú yàrá bàbá wa ń bá sọrọ bàbá wa ní pé à gẹ́gẹ́ ẹ àwọn yóò ti yá àwọn ẹ lọ́lọ́ bí ẹ ṣe máa ń sọ̀rọ̀ àtòrí wà líyọ̀ bàbá mi ọmọ wàlí yìí sì tó ni wọ́n fáwọn ní nǹkan kan ṣùgbọ́n ọmọ tí ń bẹnu yàrá tó sùn ń lẹ́hùn kò tí ì dára rẹ̀ mọ̀ débìdébì òsì tí ì mọ́lẹ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ yín ò yé mi èmi rò pé sẹ́mọ̀ pé àwọn àáfàá máa ń tún fi kàràmọ̀ kan rọ̀ wípé ẹ̀kejì tí bàbá wa sọ ọ̀pá musa wá wá bàbá wa ní ẹ mẹ́jọ kọ bàbá yín ọ̀pá rẹ̀ ẹgbẹ́ ó bàbá yín gan bàbá ní bàbá sọ ó yorùbá ni ó tèmi ní àbókọ bàbá mi pé tí n bá sọ̀rọ̀ ó kọ ó kọ bàbá tó dẹ̀ bí mi àbáàsì orúkọ bàbá rẹ̀ ló ń lò lájì ló sì bí àbáàsì ìdí wá nù tèmi fi wá mú àbáàsì dẹni surname èmi lèmi wá dá lájì padà bí Buhari mú sánà ṣe ń lo ajíkòbí ajíkòbí ti wà tipẹ́ ṣùgbọ́n kọ́tọ́ wá pa gbogbo wa pọ̀ ní mọ́tàlá iná ẹ̀ ni mọ́tàlá ló pa gbogbo wa pọ̀ ló pa gbogbo wa pọ̀ ó ń kálukú lọ́mọ ẹ̀dẹ́ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tá a mọ̀ pé ọmọ àáfàá mọ́tàlá láwa tá a jójú lówó oko tiwa sì ní tí ń bẹ ní àṣejì rẹ igbó mọ́tàlá náà ni wọ́n ń pè é igbó mọ́tàlá náà wọ́n ń pè é nídìí ìyá bàbá mi ibi tí ọ̀rọ̀ ti wá dàrú ni ibẹ̀ láti wá jẹ́ gòbí rí táwọn èèyàn wá ń pè ní fúlàní bàbá sọ ibẹ̀ là ń pè ní atilẹ̀ àfààní tí wọ́n ṣe wá sí kiri bàbá ní bàbá ìyá àyá àwọn ọlágbára débi wípé tó bá pariwo mẹ́rin pẹ̀rẹ̀ kó ọmọ gbẹ̀mí tí ó fi dúnbú ẹ̀ pé àwọn ba lẹ́nu àwọn àgbàlagbà wọ́n ní kètò wáṣẹ àwọn tí èé ṣe mùsùlùmí náà tún jẹ́rìí sí i ìní wá ń ṣe ọdẹ bọ̀ lọ́wọ́ adé ojú ilé obì adégbàyí ọwọ́ adé adégbàyí ẹ̀ ń tẹ́ ń pè ládégbàyí ọbọ̀ ń bẹ̀ tíyàwó rẹ̀ máa ń dín àkàrà fáwọn tí bá ń lọ sí ọ̀nà Ìkòyí ọ̀nà Ọ̀ṣun lọ́wọ́ àsìmí ń bẹ̀ òun sì máa ń ṣọdẹ ẹ̀ mà ìní tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dé Ògbómọ̀ṣọ́ àti Ìlọrin iṣẹ́ ọdẹ ṣíṣe ké àwọn èèyàn máa ń ṣe ọdẹ lọ máa máa ṣọdẹ wọ́n ta ẹran wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ tó máa ń ṣe àjò fáwọn èèyàn èmi ìbí táyè bá ti gbà wọ́n wọ́n máa kọ́ wọn ní kéwú bẹ́ẹ̀ ṣe máa ń ṣe kiri táwọn àáfàá máa ń forí jágbó kiri. ẹ rí i pé níjọ́ káwọn bùrọ̀nù àwọn haúsá àwọn gòbírí àwọn fúlàní àwọn tápà kí wọ́n máa wọgbó kí àwọn èèyàn orí wọn ò rí sí nǹkan kan ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àbáwẹ̀ àwọn àgbàlagbà tó bá jẹ́ àgbàlagbà lọ́rọ̀ ó ti yé ẹ kàn mọ́ ṣiṣẹ́ ẹ kàn rí pé fúlàní ń jáde láti inú igbó ni wọ́n lè tọrọ omi lọ́wọ́ yín tẹ́ ẹ bá ṣe dáadáa fún wọn wọ́n kàn lè ní gbakínní yìí lò wọ́n sì ṣèyàn lóore tí ń bẹ lọ́wọ́ ń bẹ lọ́wọ́ àwọn bùrọ̀nù ń bẹ lọ́wọ́ àwọn tápà ń lọ́wọ́ àwọn gòbírí ń lọ́wọ́ àwọn haúsá ìní bàbá gòbìrì fi wá jókòó ńbẹ̀ kọ̀ wá bímọ nígbà tí ò bímọ ọwọ́ apẹ́ ìkòkò tí wọ́n wá ṣe wọ́n wá mú tíra wọ́n rí mọ́ ipe ẹ̀rọ pé nígbà náà dẹ̀ni nǹkan burú pé tẹ́ bá da nǹkan sínú ìkòkò omi tí wọ́n mu tíra ti ń bẹ lábẹ́ rẹ̀ yóò pa oró rẹ̀ ìyàwó ẹ̀ wá bímọ nígbà ìyàwó ẹ̀ wá bímọ ni bàbá ẹ̀ wá ní àwa náà ti lẹ́ o àti lẹ́ mọ́ yín o sẹ́mọ̀ pé bàbá gòbìrì ni àti lẹ́mọ̀ yín o torí ìyàwó tí wọ́n fún Yorùbá lòun àmọ́ òun gòbìrì lòun àti lẹ́mọ̀ yín gbàwá náà lọ́mọ àti dára yín ni wàá fi ó wàá sọ ọmọ ní mùtíyà ló wá jẹ́ àtìlẹ̀ mùtíyà ìbẹ́ńbẹ́ lẹ́yìn bá ti dé sáàrù mí ní àtìlẹ̀ lónìí. báàrin ṣe rínu Jackman tó fẹ́ pàtàn <laughs> Laji Abbas a ah, lẹ́jẹ̀ fúlàní lára o tó bá sì lè prove ẹ̀ tí n bá fẹ́ kọ sí wàhálà ní ìsìn DNA kú ti wà mo ó ṣe DNA fún wa ààrẹ òpìtàn ní mí tí mo dẹ̀ mọ̀tàn tí mò ń sọ ṣùgbọ́n Jaqmal máa ń parọ́ ìyẹn tó fà á ní ìta ní káwọn èèyàn mo sọ fún bàbá ń Bariga mo sọ fún gbogbo àwọn èèyàn tó ń pè mí ẹ bá Jaqmal wí ẹ wá wo nǹkan ẹ wá wo nǹkan ìyẹn tó ń bi inú ni o ìwọ ni o tún wà ara rẹ ṣe jackman àáfàá ni ọ o káwọn èèyàn jọ ọmọdé ń bẹ́ńbẹ́ obìnrin ń bẹ́ńbẹ́ yẹn fídíò yẹn dá o fídíò yẹn dá o tá àáfàá yìí ṣe àáfàá tó gbé fídíò yẹn dá àáfàá kangan ló gbé fídíò yẹn yìí pé kí wọ́n gbọ́ ohun tí jackman ẹ̀hẹ́ ò ní. but ẹ wá gbọ́ ohun tí jackman ló sọ fún wa ìbùkún iṣẹ́. bẹ́ẹ̀ fún. ọlọ́jáde mídíà. wọ́n máa ń jíṣẹ́ fún náà nípa nìkan jáde ní mídíà ìjọ́ ló bẹ̀rẹ̀ sí ní lo mídíà yìí ná ìjọ́ ló bẹ̀rẹ̀ sí ní lo mídíà yìí. July ten ọdún yìí ni mo celebrate ìtàn Yorùbá pọ̀ pé ọdún mẹ́tàlá ọdún yìí ló pé sixteen years tí mo ti ń lo Facebook bọ̀ sixteen years ọdún yìí ló pé thirteen years tí mo ti ń dá ìtàn Yorùbá lẹ̀ lórí Facebook sẹ́mi lè wọ́ wálé àbí wọ tí bí mo ṣe ń se ẹ̀ làwọn èèyàn mọ̀ wọn ò mọ̀ wọn ò mọ̀ wọn ò mọ̀ rárá rárá ọ̀pọ̀lọpọ̀ kan tẹ̀mí dẹ̀ ń ṣe ìyí tó bá jù pé ni mo máa ń àwọn èmi lèmi ẹ̀ fúnra mi ìyí mí good bí wọ́n lè rìn gbà mo wà nílọrin tí mo good lé lórí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ rẹ́díò gbà lady kan bẹ lára àwọn ọmọ ìlọrin bàbá rẹ lára àwọn olóṣèlú nílọrin ni mo sọ fún gbà yẹn gbà kíní yìí ṣe kíní báyìí ṣe kíní báyìí akíndélé má wulẹ̀ tán náà yẹn fílẹ̀ má tán jẹ́ ìfílẹ̀ lẹ́nu débi pé màá níwọ̀ ẹ wá gbé ẹnìdílé ó dààmú wa kó tó di pé a máa bá ọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí n tá a bá gbàgbé à ń sọ fún wa nípa àwọn irinṣẹ́ tí à ń rà mo dúpẹ́ gidi gan àwọn èèyàn ti bá wa dá sí i àwọn èèyàn ti bá wa dá sí i àwọn leléyìí white board tá à ń sọ ní ta fẹ́ máa lò láti fi máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé àwọn irú àwọn jákmà náà lè rà yóò wúlò fún àwọn alásàlátù tí wọ́n ń ṣe wọ́n máa fi a máa fi dá àwọn ẹ̀lẹ́ mo dúpẹ́ gidi ọlọ́wọ́ àwọn àti bá wa dá sí whiteboard yẹn lélẹ̀ tó yẹ pé a tún máa fi ṣe ètò mo ti fi opay àkáǹtì wa síta fóònù nàbà mi náà ní opay àkáǹtì mi àwa tá a bá fẹ́ àkáǹtì ẹ̀yin tẹ́ ń pè mí àáfà jámì mo rọ́wọ́ yín àwa tá a bá fẹ́ access bank àkáǹtì mi á fún wa ẹ̀yin tó pin ẹ̀ access bank àkáǹtì mi ẹ já máa gbọ́ man lù lọ́nà. ká tó máa gbọ́ èpè access bank àkàtúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ láwọn òrí opay yẹn ṣe òun náà ni a ti bá wa pin síbẹ̀ yẹn access bank yẹn ni zero zero four one eight seven four five seven nine Laji Abbas náà ní lẹ́ẹ̀kan sí access bank account eh, zero zero four one eight seven four five seven nine Laji Abbas náà ní Access Bank account eh, whiteboard tí aláfẹ́ rà yẹn òun ni eléyìí three hundred k ni àti ẹ̀kọ́ ìmìtẹ̀ ti gbàgbé gan kò sí standing rẹ̀ ń bẹ̀ three hundred k ní mo dúpẹ́ lọ́wọ́ wa tá a ti bá wa dá sí ọ̀pọ̀lọpọ̀ ní sẹ́mínà láti rà ẹ rí i pé àga ẹlẹ́ẹ̀kejìlá tó ń lò black kan la lò níjẹta ara àwọn irinṣẹ́ tá à ń rà náà nù kí nǹkan bá lè dáa ẹ ṣe gan ni bẹ́ẹ̀ sì jẹ́ kójú ó tì wá ẹ já máa gbé Jackman lọ. àmì ni ó gbé ìwọ̀n jáde ọlọ́run wọ́n yà lùbáríkà bàbá rẹ̀. ṣe ẹgbẹ́ lẹ́nu àfáà wa ní sẹ́rí ire wọn ò sì ní rí oríire nínú fámìlì yìí. ẹnì kó sì máa ṣe hee àti la ilaha illallah ọmọ tí wọ́n ń pè ní hapti. ẹni tó kó ẹni tó kó àwọn obìnrin jọ nìyí o tí o gba ó ń ṣépè àwọn tẹ́jọ́ ń ṣe àṣàlátù dẹ̀ ń ṣe ámì lórí pé wọ́n ń ṣépè fún yẹn táwọn ń ṣeré àṣepépè sí mẹ́rin. Jaqmal tí ń ṣe òun ló lo original gbogbo àwọn tó ń ṣe army wọn nípìn ń bẹ ẹni tí ń kọjá lọ tó fi tí kọ ó nípìn ń bẹ ibi tá ti ṣe é pé kò ní tó àfi tí wọn bá ṣàdúrà dáadáa ń bẹ ẹ̀wọ̀n kan àfáànù. àdúgbò máa fìtínà fa fìtínà fa àwọn àáfàá wa nílọrin nu o tí ọba sọ wà ọlá àwọn àáfàá wa nílọrin ṣe ti rí báwọn àwọn àáfàá wa nílọrin nu nam nígbà tí jákùmọ̀ wà bẹ̀rẹ̀ ọwọ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá wa tó bẹ̀ ń gbé kẹ́ wá gbọ́n tó béèrè ká wá fún kọ́ wá gbà kọ́ wá gba wòtòwòtò rẹ̀. ó ti yé tọ́pìkì ọ̀yìn tó kọ́ fún mi nù. alákọ̀ọ́kọ́ nù. tọ́ ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ní social media gẹ́gẹ́ bíi pé atáyèsí ò sí mídíà àwa tá à ń bẹ mídíà ni ntaba rí mídíà tó kù díẹ̀ ká tó á fi tó mò lánàá létí ọkùnrin kan ọ̀sọ̀ tàbí ọ̀pìtàn ni wọ́n ń kó kọ́ rẹ̀ wọ́n náà ń bẹ ní mídíà wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ táyé ṣe ẹ ó ti gbá ó ta ó ta sọ oríṣiríṣi èpè pọ̀ o àmọ́ ní tí àfi wá jówó tó yín létí tẹ́lẹ̀ ni pé bá a bá sọ fún yín bẹ́ẹ̀ bá tún sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá ibi tọ́lọ́hún níta ò fi kú dé pẹ̀lú yín lónìí ẹ tún máa promote ẹ̀ tó láyé ò fẹ́ gbọ́. mo ti mo ti mo ti rí i. ẹ ti rí i. ọmọ yìí ló gbéra fún mi. ọ̀rọ̀ parí èmi ni má ti bẹ̀ tẹ́lẹ̀ èyí ti ń ṣe èmi ni má ti bẹ̀ tẹ́lẹ̀ ó gbéra fún mi lánàá. ó ti gbéra o mo rí i. ẹ bá ń kàn mọ́ sí bàbá ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá ń kàn mọ́ sí. mo mo rí i. ẹ ti rí i. kẹ́ni kan sọ tán. èkìlẹ̀ yẹn sà kẹ́ni kan sọ tán. ó ní wàá fún un lóye tán. ẹ ẹ tó wí nù. ẹ náà fún wọn lóye. rárá ọya òpè ní ayé láti yá màní. ọmọ ìtàn kankan ọmọ ìpẹ́rù èyí wọn ni wọ́n bá gbé tan ilẹ̀ Yorùbá fún kí wọ́n máa tọ̀ tan ilẹ̀ Yorùbá ajẹ́ pé òsì tàn gidi má. ṣẹ̀gbọ́n kan nígbà táwọn èsà láàlọ́ táwọn àfa yìí ń pè wá tí wọ́n ń bẹ̀ mí pé kí n jọ kí n jọ sẹ́rẹ́ yìí dẹ̀ ń bẹ̀bẹ̀ àwọn tẹ̀ ń torí wọ́n bẹ̀ mí rè o ṣùgbọ́n àwa àgbèmí àgbèmí ilé àáfàá sí ilé àáfàá ni ọmọ ẹni ọlọ́run tí ń bá ríra wọn wọ́n ríra wọn ibẹ̀ mo tẹ̀sí mo ti play gbogbo ilé tẹ́lẹ̀ ibi tí mo fẹ́ lò gẹ́gẹ́ lé. ẹ̀yin ọ̀hún ka tíra ṣé adama ni ṣé adama ń bọ́ ló ti ka tíra ṣé adama kó mú tíra jáde kọ́ka. sẹ́gbọ́n o. Allahu Akbar o mo gbọ́ lánàá èmi sọ fún àwọn ọmọ mi mo ní mo ní lè yí ẹsẹ̀ nígbà máa fún létí. èmi ni má ti sọ fún. ọ̀rọ̀ tí èyí so tá a lè máa sọ. Allahu Akbar. èèyàn lòun ka tíra ṣé adama eh. mo gbọ́ báyìí tó ń pé inú tíra àbá ṣé adama ní Ìlọrin ilẹ̀ Yorùbá ni ka tíra àwọn jáde ka gbọ́ tọ́ba ẹ̀kọ́ bá rí tíra kà tó wá rí itú. ẹ jẹ́ gbọ́ báyìí tíra sheik adam ẹ jẹ́ wá fẹ̀yìn yẹn lẹ̀ ó bá tó yú o bàbá wa sheik adam. ẹ jẹ́ tó wá gbọ́ tí bàbá wa sheik adam ẹ tó ní ààyè tọrọ tí ń jáde yìí gan ẹ jẹ́ gbọ́ nínú tíra kí ló kọ tíra wọn. ẹ bàbá wa sheik adam wọn kọ tíra tá à ń pè ní nasimu saba fi akhbar islam ọ̀làmọ́ ìbílẹ̀ yorùbá so tíra yẹn ó sọ nípa ìró islam àti àwọn àfáàlẹ̀ yorùbá àwa sheikh adam ni wọ́n kọ. àbá sheikh adam tẹ́lẹ̀ lè kéwu mọ́ríkàs tó gbé tẹ̀síìrì wọn lèmi máa ń gbọ́ ní gbogbo ìgbà àìmọye tí mo ní tó gbé kò sí ní bá fi lè gbọ́ tẹ̀síìrì sheikh adam kan gbogbo jẹ́wí látòkèdélẹ̀ bí bàbá jí mi lójú oorun ó yé mi so tá a bá lọ wo abala ibi tọ́pìkì tí wọ́n sọ pé ibi àkọlé tí wọ́n sọ pé kọ́ríyàtù Ìlọrin wàkẹ́fà tá a sàṣàt súnmọ́ tá a wà láti mọ́ríkàzán ìdáwà ti wà dáwòlà ìlú Ìlọrin bí a ṣe fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ àti bó ṣe padà wá di ìletò ìpèpè Islam àti ìṣèlú ìṣèjọba Islam bàbá ní fàyínà mọ̀kíhàn alìjọ̀gráfì fi jànúbì lọ́gọ́rìbì bàbá ní tabaníkà lọ wo nínú jọ́gráfì ìlú Ìlọrin wà ní south west alìjànúbì lọ́gọ́rìbì. tàbá lọ wò nínú ẹkùn wọn lọ wà ní ẹkùn ìwọ oòrùn south west yẹn alìjànúbì lọ́gọ́rìbì nílẹ̀ yorùbá. wọn à sọ pé nọ́ọ̀tì lọ wọn à sọ pé sàmánì lọ wa. wọn sọ pé nọ́ọ̀tì ìwọ oòrùn ni wọ́n pè é ní minari niger ní abala bíi eh, odò niger lọ́tọ̀gbọ́ súnmọ́ agbègbè òkè odò ọya ṣùgbọ́n ìsàlẹ̀ rẹ̀ lọ́wà. yàjẹ́ lu ọ mọ̀ntìkan tọ̀bẹ̀rín yá fíbílà di yorùbá ìyẹn jẹ́ ká mọ̀ yìí pé ní àdámọ́ bó ṣe wà àti mọ̀bí lára ilẹ̀ yorùbá ló débẹ̀. sheikh adam ní pé ibi tí ìlọrin wà ilẹ̀ yorùbá ló débẹ̀ ilẹ̀ yorùbá ni. ṣe é gbọ́ tí àti wọ́n ń tú fún wa jackman please can't you bring your proof ntọ́nà sọnù kúlẹ̀ àǹtúbùrẹ̀ àná kún ikùn tún sọ̀dìkì ẹ mẹ́rin wá bẹ́ẹ̀ bá jọ́ lódodo can't you bring your own proof wá mú tí àwọn bàbá ṣe kádà máa ti dákọ̀ ẹ̀ báyìí o wá mú wá kọ́ wá ké ìbí tí àná ilẹ̀ ti ń kó lẹ́hún ẹ̀ ń tara yín àwa ní lọ́wọ́ ẹ jáde wọn ti ní kẹ́ ẹ máa bọ̀ ní lásù ẹ já gba ọ̀ọ́lù bẹ́ẹ̀ fún security èmi ráyè kódà kẹ́ ẹ lẹ́rù yàyà gàǹbàrí wá tó bá ti mọ ìtàn èmi ráyè èmi ẹ fojú kéré èèyàn wèrè èèyàn ìní ọ̀sọ̀ pé bóun tẹnìkan ṣe jẹ́ irọ́ àwọn bàbá tiwa ẹ ṣe mọ́tómọ́tó ẹnìkan ni kí lẹnìkan ó ṣe fún mi ah bàbá mi ní pé ọlọ́run gbọ́ dákun àmọ́ ọlọ́run kọ kí ló ṣe ẹ já mọ gbọ́ tí àlọ́ jàre. wọ́n Sheikh Adamu wọ́n sọ. wọ́n tẹ̀síwájú náà rọ̀ wọ́n pé kàmá anata sí salmadina ìyáàdìlì yorùbá wìjìn ó sì jẹ́ pé títẹ ìlú yẹn ọwọ́ àwọn yorùbá ni àwọn yorùbá ni wọ́n tẹ ìlú yẹn àwọn ni wọ́n tẹ ìlọrin. kìí ṣe Sheikh Alimi tẹ pé o tẹ wá nígbà Sheikh Alimi wá tẹ ìlọrin kéèyàn ó sì máa parọ́ àáfà ẹja bẹ̀rù ọlọ́run ẹ máa gbọ́ o ìtí ìtí àfọ̀n ìtakò tó lòun ọ̀gbọ́n rí ni bàbá owó tó sọ ẹ máa gbọ́ o. ẹ gbọ́ hmm. ẹ jẹ́ fi ilẹ̀ kẹba àlẹ́ gbádùn rẹ̀ mọ́ bọ̀. ṣé wọn ọ̀ka tí àìsílámù fún nàìjíríà ti ṣe àdàmú kọ́ ni. bóyá wọn ọ̀ka o bàbá ló sì. bàbá ní mi báwọn àfáà kan ní Ìlọrin lókè ṣúná. Ah, gbogbo ẹ̀ lákú gbogbo ẹ̀ lákú ti ṣàlàyé <laughs> àbí gbogbo ẹ̀ láti ṣàlàyé. وكانوا الغالبية العظمى التي تكونت منها سكان المدينة يتكلمون لغة لغة Ata nàìjíríà nàìjíríà fúlàní yìí so ètò wa ètò wa borí jù bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tí wọ́n ń gbé ní ìlú yìí yorùbá ni wọ́n ń sọ débi àwọn àlejò tí wọ́n wá bá wọn àwọn náà àtò mínà fúlàní yìí àwọn fúlàní. bàbá pé àwọn fúlàní ní àlejò sheik adam ni ó àfọ àti ó tí ó mú kan mọ́kan nínú ìtàn tó sọ yìí ó ní pé àwọn fúlàní àlejò ni wọn ahmed àwọn yorùbá tí wọn wá bá làwọn náà ń sọ. ọ̀yà haúsá wiyín. àtàwọn haúsá. wọnúfà wiyín. àtàwọn nupe àwọn tápà kulluhum qad nasu lughatahum gbogbo wọn wọ́n ti gbàgbé èdè wọn al-asliya. èmi náà ti gbọ́ lúgà èdè ní jẹ́fẹ̀ mọ́ yòó eh, ojú tó lé ọgbọ́n kan ọgbọ́n kan. ẹ eh, nasu yẹn náà ẹ ọyẹ ká ẹ gbọ́ nù gbàgbé eh, èèyàn gbàgbé nǹkan gbẹ ti mú ìsàn. wọ́n ti wá gbàgbé èdè wọn nígbà wọn wá délẹ̀ Yorùbá ẹ̀gbá bàbá sọ pé bẹ́ẹ̀ bá pẹ́ láàárọ̀ ọ̀sẹ̀ táwọn bìlúgà sí yorùbá àwọn wá yí padà sí èdè yorùbá. bẹ́ẹ̀ni bẹẹba dé lọrin lónìí kódà bàbá wa ẹmí àlọni gan gbédè fúlàní bàbá wa ẹmí àlọni tòní bàbá wa kọlọ ń jẹmí ọlọgùn wọn gbédè fúlàní yorùbá wọn gbọ́. kúlù àdé làkọ híkì tàfọ̀rọ̀dà lẹ́nà anna tarifa ìtìrọ̀fàn gbogbo àwọn pàápàá yìí ó ti dandan fún akájẹ́ kí gbogbo ayé ó mọ̀ kájẹ́ pé láyà gbàlù ṣàkà kọ gba ká máa ṣe iyèméjì lórí ẹ o. ṣe ìpá kan ìgbà ká máa jiyàn. ṣé ìkádàmà mọ̀pọ̀jọ́ ni ó wáyé ẹ wo bí bàbá yìí ṣe pìsẹ́ǹtì ọ̀rọ̀ rẹ̀ bàbá ṣé ìkádàm bàbá wa ní ọ̀rọ̀ yìí kò sí ká máa wá fa ṣe fanfa àbí ká wá máa wá máa jiyàn Ìlọrin ilẹ̀ Yorùbá ní Ìlọrin ilẹ̀ Yorùbá kò ṣe ìkádàm ní Ìlọrin ilẹ̀ kò tiẹ̀ ìwọ ọmọ báwo ló ṣe ṣe é láàrin tíráì àbí ìṣeṣe ìkádàm ló kọ́ bianna madinata Ìlọrin kanat wàlá tazalu ida almuduni alyobawiya hatta aliyam ipe dájúdájú ìlú Ìlọrin tẹ̀ ń wò ó ilẹ̀ Yorùbá ló jẹ́ lánàá kò sì yẹ kò bò oúnjẹ ilẹ̀ a ti ń sọ̀rọ̀ yìí. ṣe gbọ́ nǹkan bàbá ṣe kádàmù ni pé ká wá pa àlọ́ ká máa pè nítàn ká wá jókòó ká máa wá forí gbárí ká wá máa kéèyàn tún wá máa proud lórí tí ó mọ̀ kí ṣe ti ọ̀rọ̀ ẹnu mọ́. now ètò mi april twenty three two thousand and one ni ètò yìí ti lé lọ́dún méjì tí mo ti ṣe ètò yìí tí mo sì ní wọ́n jáde ìgbà ni bàbá wa mùdírù mẹ́ríkà sọ pé kò sí ti ń jẹ́ ẹni tó bí mi inú tí mo fi lọ gbé tí àìjáde kò sí ti ń jẹ́ ládẹrin kò sí ti ń jẹ́ pàṣẹ àlọ́ ni ẹjẹ fọwọ́dù ẹ̀ síbẹ̀ mo fẹ́ kẹgbọ́ bẹ̀ ó ń bẹ lórí ẹ̀ ó ń bẹ lórí kíní màá tẹ̀ tó dídí eléyìí gan post fún wa padà lónìí mo fẹ́ kó lọ sí ibẹ̀. ó nígbà tẹ́lẹ̀ kan jáde tí ń pera rẹ̀ ní ìmáàmù yorùbá nílọrin mo ní kì í ṣe ìmáàmù yorùbá kò sí tọ́jọ́ má parọ́ má parọ́ tó ọ̀jẹ́ mọ́ra rẹ̀ kò mú ọ babawa wa ìmáàmù àgbà èkìtì ni ìmáàmù olórí gbogbo ìmáàmù ilẹ̀ yorùbá tó èdè adó àti delta. ẹ ìlú ìlọrin lọ́lẹ̀ òun náà lọkùnrin kan tá à ń pè ní ládé. Ah, ṣé kàdámà ìtí wọn àáfà mi ti pera rẹ̀ ní ìmáàmù yorùbá nílọrin mo ní kì í ṣe ìmáàmù yorùbá kò sí tọ́jọ́ má parọ́ má parọ́ tó ọ̀jẹ́ mọ́ra rẹ̀. bó lè yóò ṣe máa jẹ́ ìmáàmù yorùbá nílùú rẹ̀ nù kí ìmáàmù ìbàdàn máa wá pera rẹ̀ ní ìmáàmù yorùbá ìbàdàn so èwo ṣé ìmọ̀ òun péré ààrẹ lálejò nìyẹn òun péré lálejò nílẹ̀ Yorùbá nù. ọ̀rẹ́ ẹnìkan kò sí ò sí ní jímọ̀ o ṣèbí tẹ̀sírí àwẹ̀ ni kálukú ṣe ẹni ibi tí ó ti ṣe tẹ̀sírí rẹ̀ jímọ̀ tó ní àbẹ̀tẹ̀ pàṣẹ àjẹmọ́ọ̀mù yóò ní jímọ̀ yóò sì máa ṣe tẹ̀sírí èyí tí bàbá wa ṣé kádàmú ṣe àtìlẹyìn fún ni rábìtà tẹ́fi kó gbogbo àwọn àfáàjọ àtàwọn ìmáàmù bàbá wa ìmáàmù adó èkìtì lólórí gbogbo àfa àti ìmáàmù lẹ yorùbá lónìí wọ́n máa ń rotéètì ẹ̀ ní ajẹ́wọ̀sí ní ọlọ́njẹ́mi bàbá ogun ìgbà tí bàbá wa ìmáàmù bàdẹ́ gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kì mí lórí ò kọ́ látàárọ̀ ẹ máa jẹ́nu mọ́mọ́ bí oyè tẹ́ ẹ̀pá àgbà phd o professor Laji Abbas <laughs> yẹ́sìkẹ̀ oníbodè ilẹ̀ Yorùbá ẹ̀ tó bẹ́ẹ̀ oníbodè rèé àfi tẹ́ ẹ bá ti já ilẹ̀kùn lẹ́ tó lè wọlé <laughs> èmi ìrèsé nìtẹ́ fi ṣe yín mọ́ ẹ máa gbé gbogbo ẹ̀bọ̀ yóò sú yín ẹni àwẹ̀ tí ó sú ìyìn tí bẹ̀rẹ̀ sẹ́ẹ̀sì ń ṣépè má gbẹ̀yìn má gbẹ̀yìn làgbà lẹ́dì ń dún ìyìn tí bẹ̀rẹ̀ ẹ má ìjòyè ọgbẹ́ káwọ́dì òkè tó pàyà àkókò ọmọ tó bí ti tó gí sọ wọ́n sọ̀rọ̀ ń ṣépè Jaqmal ìgbẹ́ kìlọ̀ fún àyèmọ alájà o kásajá ẹ̀ lóko ẹ kìlọ̀ fọ́mọ yín o ará àdúgbò yìí o tọmọdé bá peku tó bá dajẹ sọ̀rọ̀ pọ̀ mèpè sẹ́ ṣùgbọ́n báwọn bàbá wa ṣe ṣe ni ká ṣe ṣe ìwọ ìwọ kìlọ̀ o o súnmọ́ lọ́ngẹ tó lóṣù o súnmọ́ lọ́ngẹ àwọn adélé ọlọ́run àbọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn òrí ọ àbọ̀ ọjọ́ ìṣẹ́ àbọ̀ kí lọ́ọ́ lọ́fẹ́ fi sáyé kí ló fẹ́ fi ṣayé ìsìnjẹ́ mùsùlùmí nìkan kọ́ la fi ń ṣayé ọlọ́run ò dáyé nítorí mùsùlùmí nìkan ọlọ́run dáyé nítorí gbogbo àwọn èèyàn ni tó bá ṣe gbé torí àwa mùsùlùmí nìkan lọ́lọ́run ṣe dáyé àwọn tó yẹ kó máa pàṣẹ ayé lónìí mùsùlùmí ni àwọn wo sáwọn tí ń pàṣẹ ayé sẹ́ńdọ́lọ̀ mọ̀ sẹ́ńdọ́lọ̀ mọ̀ amẹ́ríkà russia india china gbogbo àwọn tó yẹ kóra wọn àwọn fito power márààrún sẹ́ńdọ́lọ̀ mọ̀ ní ọlọ́run wọn mú dánù wọ́n sì ń ṣe bọ́lọ̀ òsì ni wọ́n mọ̀ ṣe sọ́lọ́run òsì mọ̀ wọ́n ní ọlọ́run fọ́lá ọlọ́run fọmọdé lókìkí òun bínú ọlọ́run rí ọ nílẹ̀ kó tó gbé fún ọjọ́ ìgbà kádàrà kó tó lè rọ́nà lọ àwọn pòfẹ́sọ̀ lálálá ń bẹ àwọn àgbààgbà ń bẹ kí wọ́n tó fi mí joyè ààrẹ òpìtàn kọ́lọ́hún tó gbé tà fún mi ìwọ́lé mi ò mọ̀tàn bàbá mi Tóyìn Fálọlá ọ̀ọ́bí bàbá ni mo mọ̀tàn pòfẹ́sọ̀ Tóyìn Fálọlá ni mo mọ̀tàn ní gbogbo Nàìjíríà lónìí ní gbogbo áfíríkà lónìí gbogbo ayé lónìí tẹ́nìkan bá sọ̀tàn títọ́ ìbálòlá bá ní kò sọ ìtàn gbérọ ọlọ́pàá òun ni wọ́n gbàgbọ́ òun bá débi tó jẹ́ alága UNESCO lágbàáyé àwa wá ń bá wọn sọ̀rọ̀ bàbá ń bá mi sọ̀rọ̀ à Lájì Abbas mo kú oríire oríire ńlá ni ìlú èmi náà wá ń bá pòfẹsọ Tóyìn Ìbálọlá sọ̀rọ̀ lórí pé professor of history ní gbogbo yunifásitì tó ti ní CS kárí ayé ó lé ní one hundred and fifty lọ Google rẹ̀ pòfẹsọ tóyìn falọlá lọ́wọ́ ẹni tí mò ń sọ táwọn eléyìí bá sọ̀rọ̀ gbogbo ayé ló sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ ti nìjẹ́ nísìnyí báyìí gbogbo ayé nígbà téèyàn ò sọmọ ilé tiẹ̀ mọ́ ti ń lọ láyé nígbà téèyàn bá jókòó téèyàn bá jókòó nù yàrá rẹ̀ tó bá jẹ sẹ̀mó tó bá jẹ túwò lọ́ọ̀rẹ́ wa tán tàbọ́jọ́ kan tàbọ́jọ́ kan pẹ̀lú ọbẹ̀ lúrú tẹ́yà á máa sẹnu yẹkanyẹkan ta ẹ̀mí tẹ́mi bá ti gbá máìkì mú ó ti tán ṣùgbọ́n síbẹ̀ náà no matter how be ẹ bá jákmá sọ̀rọ̀ kọ́ yọ owó èpè kù lọ́dọ̀ tèmi àáfàá ló sì tó jẹ́ sí mi mo sì ń sọ tí n bá ro aburú sẹ́nìkan gbogbo aburú náà ní kó padà sọ́dọ̀ mi bàtà bá ń jà torí ìtàn àti rọ́tẹ̀ ń pa àti àwọn nǹkan tẹ̀ ń ṣe tó yẹ ká kọ́ kìlọ̀ fúnra wọn bàbá tó ń lé wa ṣe tán láàtó náà gàwó ta bẹ́ẹ̀ pa ta lọ náà lónìí kò ní tẹ́lómi ọba bú ìsìláàmù kọ́mọ́ bu kò ní tẹ́lẹ̀ mi ọba sun kùránì náà kọ́mọ sun níjọ́ wọ́n ti ń sun kùránì náà ní sùn dín ẹ ẹja lọ jà ń bẹ̀ ẹja lọ mú wọn tá a bá tó bẹ̀ wọ́n pa ségè sí wa lára wọ́n pa mùsùlùmí ní India wọ́n pa mùsùlùmí ní China ìbáwọn náà làwọn Saudi tó ń bá wọn sí mu tẹ́ tó ń kọ́ ilé òòsà fún ní Dubai ẹ̀ǹtẹ̀ra yín ẹ̀jókòó ẹ̀mí tó ayé ẹ̀rẹ̀ ẹ̀tẹ̀láàmì níbẹ̀ ní lọ́dọ̀ àbí ọba kan tí ń tẹ́ ń fọ́n ta lórí rẹ̀ mu ni bọ́ọ̀ bá gbére pamọ́ sáyé ọmọ ẹ mọ títán gbogbo ẹ èyí tẹ ẹ múra kankankan àkọ́kọ́ rí á rí pé wà ní ọ gbogbo tó ń kọ fún wa níta á pé wọn náà ń kọ nù ilé lọ́wọ́ tó lè mo ṣe rí náà mo rí mo ṣe rí náà mo rí ní kankan níjọ tọrọ àwọn àwọn oníláwà ní Ìlọrin àáfàá sínú pè mí ọmọ ó lọ́wọ́ ara ni ó ní bọ̀dá ìṣe àkìrí ṣe gbogbo mi náà ah! àfà ẹni tí ọba mọ̀ yín bẹ́ẹ̀ ṣe ṣe yóò rò kó bóyá ẹlẹ́bọ ni yín ni kò ní mọ̀ pé ẹ̀yìn sóògùn gan torí mi mo máa bọ̀ náà ṣe íńtánẹ́ẹ̀tì nígbà yẹn tó bá ti ra fún bàbá ṣe íńtánẹ́ẹ̀tì ó ní kò ní mọ̀ pé ẹ̀yìn sóògùn torí ẹ̀rí àwọn tó bá mọ̀ mí níbẹ̀ dá so tíra tó so óńdè tó so fúnpa yọ fàyẹ́lẹ̀ ìjọ kan náà ṣùgbọ́n wọ́n tó dispute máa ọtẹ mi lọ́rùn kéèyàn nàbọ sí mi gbáwù kọ pa mí lẹ́ẹ̀kan náà ju kí n wá ara rè lọ tọlọ bá sọ pé bọ ni ọpa mi láyé kí wá máa ara rè lọ pé ah nígbà wọn wá nàbọ nàbọ nàbọ wọn wá bẹ̀rẹ̀ sí ní sa ẹni wọn bẹ̀rẹ̀ sí ní kí ni ilé ayé àkùjọ kan náà ni ìgbà tọlọ ń bá sì láàlọ láàlọ òjijì ni kùsì máa wọlé bá ni tí n bá ń ṣẹbọ tí n bá ń ṣoògùn kan kọrọ okùjọ ń bá wọ sàjọba ni pé ẹyí bí ẹyí ọmọ ètí kan bẹ gbogbo yìí tẹ̀sán tẹ̀ mìíràn mẹ́bà tún gbàdí ìgbàdí burúkú bẹ́ẹ̀ ọmọ nǹkan tẹ́ ti tọ́lá ará àfà tí bá ń lọ wá sí gbogbo oríṣiríṣi tí ó lò bí ìgbà tí ń lo ojú ogun èyí tẹ́ fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nu àwọn tó bá wá ní kẹ́ ẹ fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ sọ wọ́n dọ̀tà ẹ wá kájọ gbé e. nítùbídùn à ń ògùn bẹ ẹ bá fẹ́ sóògùn tèmi ni pé tó bá ti jẹ mọ́ nǹkan àràmù ìlé bọ́ ṣe bá ṣe pé lànà ti ẹnu làkúndínníkún lọ́lọ́run wí làkúndínníkún lọ́yà. nígbà táwọn tó gbéṣẹ́ ó tó lọ sí adó èkìtì bí ẹ ṣe ń ṣẹnu lẹ́yìn tí bàbá wa Sheikh Adamu sì ṣe àtìlẹ́yìn fún àti àwọn àáfà bí bàbá wa Sheikh Kamaldeen nílọrin bàbá wa Sheikh Adamu ló ṣe wàhálà jù lórí bí àwọn àáfà ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe wà níṣọ̀kan bó ní Islam ilẹ̀ Yorùbá ò ṣe ní wo àáfà mi máa tẹ̀síwájú. ní ní àkótán ọ̀rọ̀ wa bàbá wa Sheikh Adamu wọ́n ní iná lẹ́vì asasa madinata Ìlọrin rọ́jùlọ ìsúnwó ládẹ́rin. ẹ́ ẹ bá tún bẹ̀ pé mo fẹ́ láde ní lẹ́nu yìí o. wọ́n ní iná lẹ́vi. kò sí sí mọ̀ ń jẹ́ láde ní mo mọ̀ ń gbẹ́ lẹ́nu àfa mi. iná lẹ́vi asasamadi nata Ìlọrin rọ́jùlọ ismuhu ladẹ́rìn wọ́n ní ẹni tó dá tó fi ilẹ̀ ìlú Ìlọrin lọ́lẹ̀ òun náà lọkùnrin kan tá à ń pè ní ládẹ́rìn ṣé kàádámọ̀ ìtí wọn àfa mi wọn sọ pé kò sí ti ń jẹ́ ládẹ́rìn kò sí ti ń jẹ́ pàṣẹ bàbá wa ṣèkà ádámù ní wípé ẹni tó fi ìlú ìlọrin lélẹ̀ ládẹ́rín ni bàbá tó bí mi sọ̀rọ̀ èmi ọmọ wa ní òrí bẹ́ẹ̀ ṣé ìmọ̀ kí ni mo ń pera mi o kí mo ń pera mi o. ìgbìyànjú bí bàbá rẹ ní. iná mo fi sọ pé ajogún ẹ̀wù kò mọ ìyá agbádá ńlá ojú tó lé lóòótọ́ ọmọ gbogbo mi ń dá ní ìsìn ṣùgbọ́n ètè mi ń ṣe nípa ah, ìtàn yìí. mo ti ẹ̀sìn gbàgbé bẹ́ẹ̀ mo kí àfa mi Mutiu àfa wa tí wọ́n tún kiri fún wa ní ọdún 2021 bàbá wọn jáde láyé ní ọ̀sẹ̀ tó lọ yìí bàbá àfa mi yìí a máa pe bàbá wọn ní sagini la máa pe bàbá wọn so nídìí ìyá ọmọ òkè adúnà ni wọn nídìí ìyá ni wọn ti wá tó jẹ́ ọmọ ilé tiwa ọmọ ilé Muhammadu Laji bàbá wọn ni bàbá jánásì aminu láì ni bàbá ìyá wọn torí náà kí ẹgbẹ́ ẹgbẹ́ mọ́sálásí báyìí lẹ́tì ní sáré bàbá ìyá wọn níta àfa àgbà lára wọn àfa àgbà ta nílẹ̀ ìbàdàn nu mo kí àfa mi mọ́tì pé wọ́n kù délé bàbá wọn láàfa mi. bá pọ́nbélé ni mo ṣe wàhálà rẹ̀ ìbá kọjá ń bá ọkọ̀ ńbẹ̀ tó dídí ọkọ̀ parẹ́ ní February twenty ọdún yìí tó gbọ́dọ̀ ń lọ yọ wá dókítà ni pé tóun bá léètì ìṣẹ́jú márùn-ún ni ó ní ìlégbáyé èmi mọ ṣé èmi mọ mọ rírì tí mo ṣe kọ́mọ mi kọ́ wá wá lọ́la ní ìsìnkú náà wá jókòó lórí àpèrè kó wá mọ sọ̀tàn ṣé kìkìrì kí ni ètò ti bá ń lẹ̀ ni gbogbo òwe tí mo ti lò àti ìwádìí tí mo ti ṣe lọ́fẹ̀ẹ́ máa lò bàbá wa ń sọ fún wa ẹ bá ń túbẹ̀ ń gbé bàbá ní iná lẹ́dí asasa madinata ìlọrin lọ́jùlọ ìṣúwò ládẹni ẹni tó fi ìpìlẹ̀ ìlú ìlọrin tó ìlú ìlọrin òun náà lọkùnrin kan tá à ń pè ní ládẹnu wàhùwà ìjádù rọbí ìrọjúlẹ àhà ìsúwò àfọ̀njá ó ní bàbá bàbá bàbá ẹlẹ́ẹ̀kẹrin fún ọkùnrin míì tá à ń pe orúkọ rẹ̀ ní àfọ̀njá. ṣé n tí mò ń sọ yàtọ̀ sí n tí. now adúpẹ́ o jackman tíra àtẹlẹ́ fẹ́ gbọ́ náà ládùn ti ké fún yín o àmọ́ tẹ ẹ ń bá láyà kó wá wọ̀ àlùbalẹ̀ láòlù ẹja gbà ó lè pàdé wá sọ̀tà. So inú mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àtobìnrin wa mo sì gbọ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe àtìlẹyìn fún ètò ìtàn Yorùbá àwa tá a ti jọ ń bọ̀ láti ọdún kẹtàlá sẹ́yìn mo gidi gan ni mo dúpẹ́ o díẹ̀ díẹ̀ díẹ̀ náà la fi débi tá a dé ẹ mẹ́jẹ̀ á gbàgbé ẹ jẹ́ á ṣe àtìlẹyìn fún ìtàn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ la nílò ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ kì í ṣe tá a lè dá dúpẹ́ gidi gan ni gbogbo tọ́lọ́run bá fún yín ni ká ẹ fi gbélé yorùbá lárugẹ torí pé a níbòmí o ogún kan tá a nílẹ̀ yorùbá ẹnìkan sẹ́ni five hundred naira lánàá lórí opay sí wa kò kéré rárá ihun tó nínú pé a ah, èmi náà kópa tèmi kò sí ihun tó kéré láti fi ran iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ lọ́wọ́ orí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ á pè ni grant ni wọ́n máa ń fúra wa tá a bá ń ṣe irú iṣẹ́ báyìí grant ni pé a. Ah, ìjọba lè ní owó ní mílíọ̀nù mílíọ̀nù báyìí ní ọ̀yà ìgbà ẹ̀ máa fi ṣe gbogbo lóòrèkóòrè ni ṣùgbọ́n lọ́dọ̀ tí wàá ń bí ìbítọ́lọ̀ ń dá wa sí nìyẹn ààrẹ Lájì Abbas lórúkọ mi o ó borinborin dáná àtàn sí jù dáná àtàn sí gbó bẹ́ẹ̀ bá ń pààlọ́ o oníbodè ilẹ̀ Yorùbá ń bẹ o oníbodè ilẹ̀ Odùduwà ní sọ fún wa pé ejò kan ò ní rọrùn rè pé láyè kó dúró ire o. ààrẹ òun pe tán ilẹ̀ Ìbàdàn